tẹ̀lé yẹn orí ti kẹ̀yà irú rẹ̀ orí fẹ́ gbogbo àwọn aládàáyé àwọn aládàáyé àwọn ń ṣe ìmíjì nípa pé ṣíṣẹ́rí àti ti pé lóòótọ́ bẹ́ẹ̀ ti ń sọ ṣíṣẹ́rí àti pé lóòótọ́ bẹ́ẹ̀ ti ń sọ kọ̀ dájú kó ti pè ìdí inú tó fi jẹ́ pé ojoojúmọ́ wọ́n máa lẹ tuntun máa wọ́n máa lẹ tuntun máa wọ́n máa lẹ tuntun máa pé àwọn ọ̀gbà kó ti pè ìfẹ́kùfẹ́ ọkàn sì bẹ fún wa ìdínú tóbi jẹ́ pé wọ́n máa ṣe gbogbo ní dáná ṣe lọ́sọ̀ọ́ láti sọ fún yín kékeré òkúrú mẹ́ tọ́da àbí ọ̀dà èyí wù yín àbí òwù yín sọ gbogbo orú rẹ̀ kí ni bẹ pẹ̀lú àwọn àdáhùn mọ́rọ́kítọ́bùn min aṣ-ṣubuhat wal-ahwa tẹ́lẹ̀ ìbáwá yé wa ó ká mọ̀ ike ọkàn tẹ́ níyẹn. òun ló ga jù láàrin èèyàn òun ló ga jù èèyàn nítorí wípé òun ni ó nímà nípa ọlọ tẹmálẹ nìkan mà nípa ọlọ kìí sọwọ rẹ lọmọ ọlọ kìí sojú rẹ lọmọ ọlọ kìí rẹ lọmọ ọlọ rẹ lọmọ ọlọ ọlọ. bẹ́ẹ̀ náà ni opposite náà sọ pé lágbájá kò mà nípa kí ni nípa rẹ̀ ni nípa torí ẹ̀ tí ọkàn bá ti wá mọ̀ nípa gbogbo ara yóò kú ká òun náà ti tọ́ mọ̀ nípa ọlọ́run ọba wa òun lẹni tí máa gbé lọ sí ibi àti pàdé ọkàn ní máa ti ní lọ síbi àti lọ pàdé ọlọ́run tọkàn bá da òní ọmọ tìyàn láti ṣe àwọn ẹsẹ tí mú ní lọ pàdé ọlọ́run téèyàn ó fi pàdé rẹ̀ lọ́nà tí ó fi yọ́nú síyàn téèyàn ó fi dẹni tọ́nà wọn bá ní kó fi sínú àwọn ẹni tí ọmọ abẹ lápọ̀tù lọ́jọ́ tí owó tàbí ọmọ kò sí tí ọ̀rẹ́ nìkan lọ́wọ́ àyàfi ẹni tó bá wà pàdé ọlọ́run ọba bí qalbin salim yawma la yanfa'u malun wala banun illa man ata Allaha bí qalbin salim. àti pé ọkàn tẹ rí yẹn onímúni súnmọ́ ọlọ́run ọba onímúni súnmọ́ ọlọ́run lódì kejì ńkọ́ onísìmúni dínà sọ́lọ̀. nínú kéèyàn jẹ́ni tó ṣe pé ọkàn rẹ̀ lẹ̀ sí tọ́lọ́n yóò súnmọ́ lọ́n àbí kó sì jẹ́ni tó jẹ́ pé ọkàn rẹ̀ lẹ̀ sí tọ́lọ́n yóò dènà sọ́lọ́. ثم قست قلوبهم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما يعملون ọlọ́ni ọkàn wa lè sí tọ́lọ́n lẹ́yìn tó ń ti rí àmàdájú tí ń mú ní mọ̀ yéké tí ń mú ní ní ìgbàgbọ́ tó kópa sọ́lọ̀ ọkàn wọn wá lè kúkú lẹ́yìn ìgbà náà sí tọ́lọ́n ọlọ́ni ọkàn wọn wá dà gẹ́gẹ́ bí akọ òkúta aw ashaddu qaswa bal aw mẹ́yẹn bal ashaddu qaswa ó tiẹ̀ tún lé ju nílé òkúta lọ ṣèbá àwọn òkúta ń bẹnu wa tó ṣe pé látara wọn lọ́pọ̀lọpọ̀ akéré máa kú odò ló ti sẹ́ ó sì ń bẹ nínú àwọn òkúta òkúta tó ṣe wípé iye máa ń là tí ó fọ́ tó ṣe kó mi ó máa jáde látara rẹ̀ nítorí ìbẹ̀rù ọlọ́run ó sì ń bẹ nínú àwọn òkúta tí máa rí bọ́lá tókè tó ṣubú lulẹ̀ nítorí ìbẹ̀rù ọlọ́run. bó làwọn kan wá kókó kó láyà wá sí wá jẹ́ kó lè jù bẹ́ẹ̀ sí pé ọkàn ní mú ní lọ ọkàn ní sì mú ní tọkàn bá ti wá mú ọ súnmọ́ tọkàn rẹ ti di ti ń fọ nítorí náà ní gbogbo oríkèé náà gbogbo oríkèé ọ torí pé إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله orí paasi kan bẹ lára wa tó ṣe pé tọ́ba fi lé lálàáfíà gbogbo oríkèé yòókù ọ lálàáfíà tí ọba lálàáfíà tó bàjẹ́ gbogbo oríkèé yòókù yọ bàjẹ́ kún náà lọ. a sì ti mọ̀ nínú òfin gbígbé nǹkan tí nǹkan míì bá ń tẹ̀lé àìtí ìsísẹ́ rẹ̀ láìsísẹ́ àwọn nǹkan tí ń tẹ̀lé so eléyìí túmọ̀ sí wípé tí ọkàn bá ti ń pààyàn lọ bí ire níbo ni gbogbo oríkè yòókù náà máa lọ ibi ire náà ni gbogbo oríkè yòókù ọmọ lọ kọlọ̀ wọn bá kó sí wa nínú ẹni tí ọkàn tí ire ọba ọba bí ọba ni ọkàn lára gbogbo oríkè yòókù wọn náà gé bí tó ṣe kébi tó bá wu ẹ̀fúfù lẹ́lẹ́ ọba ní ọ̀nà adarí èrè oko gbogbo àwọn adùnkárì àtẹ̀rù yẹn lọ tó wọn ò sì gbọdọ̀ wípé kò rí bẹ́ẹ̀ torí ẹ ọwọ́ ọ̀kà ìnìjánu wà èèyàn ò lè mọ Ọlọ́run ṣáájú kéèyàn tó mọkàn ara rẹ̀ àwọn olùmọ́ni ẹni tó bá mọkàn ara rẹ̀ ni ọmọ lọ ẹni tó bá kùnà láti mọkàn ara rẹ̀ kò lè mọ Ọlọ́run ìdí nì tóbi jẹ́ pé ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn jahiluna bi qulubihim wọn ò mọ̀kàn ara wọn ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn tẹ́ ẹ̀rí tàǹjọ́ ń jẹyàn wọ́n ṣàì mọ̀kàn nípa akínlọ́kàn wọn. èèyàn díẹ̀ tó máa ń sọ pé akitọ́ adẹ́gbẹ̀ẹ́ tún sẹ́kùn kọ́ àwọn ọ̀pọ̀ àwọn ẹni tí ó pọ̀ nínú àwọn èèyàn àwọn lọ́lọ́wọ́n bá ṣàánú tó mú wọn má ọkàn ara wọn ó mú wọn dànù. ìdí nì tó fi jẹ́ pé ọlọ́wọ́n bá fi sọ fún wa pé wa'lamu anna Allaha yahulu bayna al-mar'i wa qalbihi ẹjọ́ o pípé ọlọ́wọ́n bá a máa mú kíkà kọ́ bẹ́ẹ̀ ọlọ́run a máa ya ìyìn àtọ̀kàn rẹ̀. tọ́lọ̀ wọn bá tí ó ya ìwọ àtọ̀kàn rẹ̀ kẹ́ lọ́mà ìgbé ọlọ́run bá máa ya ìyìn tí ó yà á tí ó yà yọkàn rẹ ọkàn bẹ lára Ọlọ́run sì yàwọ kúrò lára ọkàn rẹ yọ yọkàn rẹ kúrò lára rẹ àwọn olùmọ̀ọ́ni kí ni tuma kọ́ ya ọkàn kúrò lára èèyàn wọ́n ni wípé kò ní mú ọ dáàmà kò ní mú ọ màá sọgbà tó o bá sì mọ ọkàn rẹ ńkọ́ gbígbé ọkàn wà bí aláìlọ́kàn náà torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tí kò lè ti mọ ẹni tó lọ́wọ́ bá tó bá fi òòyà sáàrin rẹ̀ àti ọkàn rẹ̀ kò sí bó ṣe lè mọ Ọlọ́run bá wa ẹni tó bá mọ ọkàn rẹ̀ òun ló lè mọ Ọlọ́run bá wa ọkàn pẹ̀lú bọ́lọ̀ ṣe ṣe dá ó ṣe ṣe dá rẹ̀ láti pilẹ̀ ọlọ́run ọba ti fún ní ìpalẹ̀mọ́ tó péye tó ṣe kó lè tara rẹ̀ mọ́lọ̀ ọlọ́run ti fún ọkàn kálukú wa ní ìpalẹ̀mọ́ eléyìí tó péye tọkàn lè máa tara rẹ̀ mọ́ ọlọ́run ọba wa ṣùgbọ́n ọlọ́run tó wáá fi nǹkan kan sínú ọkàn yẹn ni pé ó pilẹ̀ ṣẹ̀dá rẹ̀ látàrí pé ó fi ìmànà sínú rẹ̀ tí wọ́n bá wáá fi ọkàn lẹ̀ pẹ̀lú ìmànà yẹn ó tó láti mọ́kàn mọ́lọ̀ ṣùgbọ́n pẹ̀lú tọ́lọ́wọ́n bá wa tó tún fi sínú ọkàn nínú ìfẹ́kùfẹ́ ọkàn gbogbo ọkàn náà gbogbo ọkàn ni máa ń fẹ́ tí ọ̀dà látàrí tọ́lọ̀ tó fi sínú ọkàn nínú ìfẹ́kùfẹ́ ọkàn á tún máa fẹ́ sẹ́rí kúrò nídìí ìmànà nǹkan méjì tọ́takura wọn níbẹ̀ lárọ ọlọ́run fi sínú rẹ̀ ìmànà ó ti dá ma ó sì tún dá kankan sínú rẹ̀ òun náà ní kíni ìfẹ́kùfẹ́ ọkàn èwo wá ní èyí tó lágbára jù lọ́kàn tiẹ̀ àwọn oríṣi ọmọ ogun méjì sì ń ja ọkàn rẹ̀ wọ́n ń jà lógun ẹmọ pé nǹkan tún túmọ̀ sí malẹ̀ ń bẹ nù ọkàn etí sì ń túmọ̀ sí òkùnkùn òun náà ń bẹ nù ọkàn àwọn ọmọ ogun oríṣi méjì wọ́n sì ja ọkàn kálukú wa lógun alákọ̀ọ́kọ́ àwọn náà làwọn ọmọ ogun màláìkà ẹlẹ́ẹ̀kejì àwọn làwọn ọmọ ogun ṣayatin ìgbà tí ọmọ ogun màláìkà ti ń ja ọkàn tiẹ̀ àti tèmi ti ń jà lógun àwọn ọmọ fún agbọn èyí tó náà wọn bá ní kọ́ jẹ́ mọ́lẹ̀ nínú ọkàn wa lágbára lọ́nà tọ́kàn wọ́n fẹ́ máa ṣe dáadáa wọ́n fẹ́ máa tẹ̀lé tọ́lọ́n wọ́n fẹ́ máa tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam gbogbo ìjọba ní kọ̀dá á máa fẹ́ jìnnà sí gbogbo ìjọba pé dáadáa á máa fẹ́ ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba. eléyà túmọ̀ sí pé àwọn ọmọ ogun dáadáa àwọn ń borí lọ́kàn wa la fi rí i pé à ń fi ìsagbọn àbítọ́ dáa nígbà tá à ń fi ìsagbọn àbítọ́ dáa nídàkejì ọ̀nbẹ nínú wa ẹjọ́ pé àwọn ọmọ ogun ṣayatin àwọn ní ìsọwọ́ gbógun ti ọkàn rẹ̀ tí wọ́n ń ṣe lọ́lágbára jù lára rẹ̀ yọ wá dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ti ajá tí ó sọnù tó ṣe pé kò sí bí ọdẹ sílẹ̀ kan bèrè lójú ọgbọ̀n tẹ́lẹ̀ máa ń pè pé àwa sórí rẹ̀ á ti gbọ́ láti lọ ibi wọn máa wá sí mẹ́tẹ̀ẹ́ kó máa ti sọ láàrin. ń gbọ́ ẹ̀ sì bá ń di disco. Amuti, ń mutí à ń ṣe ránù à ń ṣe régbè gbogbo ẹ lóríṣiríṣi ó dàbí ẹni tó jẹ́ ni mùsùlùmí tó jẹ́ pé bí àwọn ọmọ ogun rí bí wọ́n ṣe ń ja ọkàn rẹ̀ lógun táwọn ọmọ ogun bú tí wọ́n ṣe ń jọkàn rẹ̀ lógun òjò ọmọ bíi yóò tiẹ̀ kẹsẹ̀ bọ̀ tó bá ti ṣe hayya ala salat wọn ròyìn wọn ní bẹ́ẹ̀ náà àkókò ẹni tí wọn kọ́ ọjọ́ mẹ́sìtì. ìyàwó sì sọ pé láàárín ọ̀sẹ̀ kan ó ṣòro kọ́mọ́ mu lọ sí ṣọ́ọ̀ṣì lóru bí káwọn lọ ṣàdúrà subhanallah mùsùlùmí sì lọ́kọ mùsùlùmí sì níyàwó kí á ní ṣẹlẹ̀ nǹkan ọmọ ogun dáadáa wọ́n ń ja ọkàn rẹ̀ lógun àwọn ọmọ ogun àṣetán àwọn náà jọba rẹ̀ lógun ìdínú tẹ́sí máa kọ́ táwọn kan máa pèdè wípé ẹ ẹ jẹ́ àlọ́ sàdúrà bíi káfí sílẹ̀ àmọ́ ibi tádùn àti ṣẹ́kẹ́ni àmọ́ ibi tádùn àti gbà. ó túmọ̀ sí pé àwọn ọmọ ogun ti ń ja ọkàn wọn lógun yẹn táwọn ṣayàtìn àtàwọn ọmọ ogun rere ti ń jọkàn wọn lógun àwọn ò tí ì mú kan nínú méjèèjì wọn máa sọ pé àwọn ọmọ ibi tí àdúrà ti gbà àwọn ọmọ bíi táwọn ti bá aláàánú pàdé ẹ máa gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ burúkú lẹ́nu wa torí ẹ àwọn ọmọ ogun àṣekọ́ọ̀nù tí wọ́n ń jọkan wa lógun lójoojúmọ́ tó ṣe pé àwọn náà ló mú ọ parọ́ ńgbà tó parọ́ yẹn àwọn ló mú ọ jókòó pẹ̀lú ẹni tẹ́ jókòó tẹ́ ń sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn láì dá nígbà tẹ́ ń sọ yẹn àwọn ló mú ọ sòfófó nígbà tó sòfófó yẹn àwọn ló mú ọ tọ̀wò wọ́n sì lọ gbọ́dọ̀ débẹ̀ àwọn ló mú ọ wò ó nígbà tó lọ́nà náà gbọ́dọ̀ wò ó àwọn ló mú ọ ṣe nígbà tó lọ́nà ọba ní tó ọba dàn wò kí wọn aláfi lè lé àwọn ọmọ ogun ṣe tán nìyí báyìí kò sí ń tọ́ka wọn bá a máa ṣe dékèrò bá a máa ṣe sọ̀lá àti bá a máa ṣe gbogbo ẹ̀ àní gbogbo kálukú káwọn ṣàjọ wọn náà làwọn fẹ́ kò sí ọ̀nà dábìlẹ̀ borí àwọn ọmọ ogun àṣetán ìbọn ràn wọn bọ́ǹbù ò sì ràn wọn illa bi dhikrillah àfihànàtì ọlọ́run ala bi dhikrillah tatma'innul qulub ìrántí ọlọ́run ló máa ń jẹ́ kọ́kàn balẹ̀ ìrántí ọlọ́run ló máa ń jẹ́ kọ́kàn balẹ̀ ẹsẹ̀ máa ń gbé nínú ètò tóbi jù nínú ìrántí ọlọ́run ọba wa oní àníkè ni tilawatul Qur'an wa kadhalika as-salat. ولذكر الله أكبر أي الصلاة ìrántí ọlọ́run ọba dájúdájú ńlọ́gàjú níbẹ̀ yẹn àsọ̀láàtù pẹ̀lú ìtumọ̀ sí wípé ẹni tó bá súnmọ́ à ń ṣe sọ̀láàtù ní gbogbo ìgbà ṣetán àtàwọn ọmọkùnrin òníra ètò kò sí lára o iṣẹ́ wọn tí wọ́n ń ṣe bí wọ́n bá ti ṣe ń ta kókó bẹ́ẹ̀ ni wọ́n máa rí júdà bí wọn bá ti ṣe ń pé eru ọ bẹ́ẹ̀ ni wọn máa yẹ dànù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rántí ọlọ́run èdè káṣí tó àná ṣe kéde èdè kò rí yàn lò èdè ni tóbi jẹ́ pé táṣe tó àná bá fẹ́ mú ọ nínú tí ó tún ṣe fún ọ wọn ni pé yóò kó ìrẹ̀wẹ̀sì ọkàn bọ́ níbi àti máa ṣe rántí ọlọ́run ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ yóò wá sọ pé nǹkan kan dùn láàmú òun ò tiẹ̀ máa ń tó lè ṣèṣì yẹn wọn sọ fún pété ọmọ ẹsẹ dìkìrì máa kí ayé alukurani báyìí máa ṣe tẹsibíhì báyìí yóò sì lọ sí ní ọ̀sẹ̀ kan àkọ́kọ́ yẹn masha allah òun náà tún máa fóònù yìí pé alhamdulilayi gbogbo nǹkan tó kó ń bẹ́ẹ̀ ó lè má tó ti tó sùn méjì yóò tún pè pé kíní òun ti padà yẹn sọ pé lẹ́yìn ọ̀sẹ̀ kan àkọ́kọ́ yẹn báwo ni dípè dání kọ́ máa máa tẹ́ kùrùsì dání kọ́ máa gbà wọn gbọ́dọ̀ parọ́ lẹ́yìn ọ̀sẹ̀ kan òun pàtì nàám torí pé ti kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá ṣé nítorí ọbẹ̀ bí máa jà wá ni tọ́ba jẹ́ bẹ́ẹ̀ ògúrú ti ní nǹkan àjà ṣùgbọ́n àníjọ́ máa rí sí i. torí ẹ̀ àní nǹkan méjì tá a lè fi borí rẹ̀ àfirántí ọlọ́run bá wa. ìdí ni ìdóbi jẹ́ pé tí wọ́n máa ń gbójúlé àṣetán ẹnìkan sì gbójúlọ́lọ́ òsítàbí ṣùgbọ́n pé ẹni tó torí kò sí bí okùn àṣetọ́nù ti ṣe lè yí tó táwọn ẹni ọlọ́run tí wọn ò lè fi àlòkù ọbẹ fi jáda ẹnìna kẹrẹ ṣẹtọ́nù wáyé nítorí pé ète rẹ̀ ọlẹ̀ وقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا ọlọ́ni ẹ bá wọn jà àwọn ẹni àṣẹ kan lè má dá torí pé kí ni ẹ̀yin lẹ́ ń bẹ̀rù wọn ọlọ́run ọba ní tẹ́ ẹ bá bá wọn jà tẹ́ ẹ kọ́nà tó tẹ́ ẹ bá wọn jà torí pé inna kayda ash-shaytani kana da'ifa etí àṣẹ kan ọlọ́run lọ lẹ ọlẹ lórí àwọn ìgbàgbọ́ òdo torí pé ẹ̀yin ò fi gbàgbà fi ìrántí ọlọ́run ọba sílẹ̀ pẹ̀lú ìjẹba pẹ̀lú àṣẹ náà níta abẹ́ fókọ̀sì lé lórí nìsín nípa àárẹ̀ tí ń sọkàn àti ilé tí ń da àmúná kìkìlám àpè ní dàáhù ṣàwádìí oṣùkò àti ilé tí ń da àwọn onífẹ̀kúfẹ̀ ọkàn láàmú tá a pè ní kíni dàáhù aṣàwádìí wàláhùwà ọ̀kan wá wà láàrin ó mú nínú tẹlákọ̀ọ́kọ́ ó tún mú nínú tẹlẹ́kẹ̀jì ó lọ́pọ̀ jù nínú àrùn ọkàn tí ń bá àwọn èèyàn jà tó ń la fẹ́ fókọ̀sì lé lórí kọ́wájú yọ gbogbo ẹnikẹ́ni tí ń bẹ lókè pẹ̀ sàṣeyàn ńlọ́gbọ́lọ́wọ́ àárẹ̀ ọkàn sàṣeyàn ni ìbáàjẹ́ ni ọlọ́run ìbáàjẹ́ ni àṣetán wọ́n á jẹni tí ń ṣe tọ́lọ́ wọ́n á jẹni tí ò ṣe tọ́lọ́ so ṣùgbọ́n ó lè pọ̀ lọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ. àárẹ̀ tí bá ń sìn sí yẹn ìyẹn máa ń gba abẹ́jọ́ ti gbòògùn rẹ̀ lọ ni torí ma anzala Allahu min da illa wa anzala ma'ahu dawa ọlọ́run ọba kò sọ àárẹ̀ kankan lẹ̀ àbí kò sọ ìwòsàn lẹ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n máa kíyèsí àwọn àárẹ̀ tá a máa sọ yìí ike ń dàyàn láàmú nínú ọkàn sísì máa ba tàwọn èèyàn jẹ́ èwo nínú àwọn àárẹ̀ yìí ń lọ lè gbé lọ hospital hospital rú èwo ló gbé lọ ta ló gbé lọ bá hospital wo ló gbé lọ ta ló gbé lọ bá pé nǹkan báyìí sí ọ sọmúgbàtà bá ma àárẹ̀ yẹn tán káma wá ronú hospital wo lágbè lọ irú abẹ́rẹ́ wo lẹ́sìn kan ni wọ́n kọ́ fún un ta ní oògùn irú tablet wo ni wọ́n máa lò sí títí ìgbà wo àpèjúwe wa pẹ̀lú àṣetán ní bá àṣetán ní ṣe fẹ́ kí gbogbo owó sórí ibú ó dàbí àpèjúwe ìlú kan ni tó ṣe pé wọ́n mọ odi yìí ká wọ́n wá mọ odi yìí ó ti pín kò wá sí ọ̀nà tí àṣetọ́ni lè bá wọbẹ̀ àbí kọ́ wọ́nà láti já lẹ́kùn rẹ̀ láì rí lẹ́kùn já kò lè rọ́nà wọlé lẹ́kùn sí ní òun náà tó sí sínsìn báwo láti wá sí bẹ́ẹ̀ náà làwa náà rí ìwà náà tọ́nà wọn bá dá ọ tó sì ọ mùsùlùmí ọ̀dà gẹ́gẹ́ bíi odi ni tó sì pé wọ́n ti dín pín àṣetọ́ni wá ń wá ọ̀nà láti wọ ara rẹ kò sọ́nà tí ṣetọ́ni lè bá wọ ara rẹ láti kó àárẹ̀ ọkàn bọ̀ àyàfi látara àwọn àwa abú ìwà abú ìwà abú ìwà abú tí ń bẹ lọ́wọ́ mi lẹ́kùn tí ṣetọ́ni bá wọnú ọkàn ní ti fi ń gbé àárẹ̀ síbẹ̀ oògùn àwọn àárẹ̀ tí ṣètọ́ni fẹ́ gbé wọnú ọkàn rẹ̀ yí báyìí òun náà ní pé tí wọ́n bá ti ma àárẹ̀ yẹn tó sì mọ̀ pẹ̀lú rẹ̀ ń bẹ lára rẹ̀ kọ́ ọmọ wọ́nà láti mú kó kó sì máa ṣe ìtọ́jẹ́ àtòdìjẹ́ rẹ̀ àmọ́ kò sọ́sibítù tó lè lọ láyé tí wọ́n lè róògùn àárẹ̀ ọ̀fọ̀n fún ọ kò síbi tó lè lọ tí wọ́n lè róògùn àárẹ̀ tí máa ṣe ọkàn fún ọ àbíkọ́jẹ́ pé alukur'an àti sunna anabi sallallahu alaihi wasallam ni wọ́n fi lè wò sàn. lọ́pọ̀lọpọ̀ àwọn àlù wọ́n máa ń ṣètọ́jú àwọn ẹni táàrí ọkàn bá ń dà láàmú pẹ̀lú music wọ́n máa gbé oríṣiríṣi music fún ṣe tí wọ́n máa pariwo yọ máa rọra dún yọ máa rọra dún pé ọkàn àwọn ń balẹ̀ ọkàn àwọn ń balẹ̀ ọkàn ìrọ̀ lásán ti pa music ńgbà tí a ń lù ń kọ́ ṣètọ́ni ó tún su ó tún tọ̀ sí lọ́kàn pé yẹ́s ìjọba ọ̀la mu ọ̀dà máa bọ̀. torí di eléyìí báyìí àwọn àwa rẹ iná làṣetọ́ni bẹ́ẹ̀ lò láti fi dá rẹ̀ sí ọlọ́kàn. wọn náà máa wọ̀ ọ́ wò báwo ni wọ́n ti ṣe rí báwo ni wọ́n ti ṣe rí nígbà tó bá rí kọ́lọ̀ sí dáadáa fọmọlàkejì rẹ irú ètò ọlọ́mọ kò sí fún wọn báwo ni máa ṣe ọ báwo ló máa ṣe ọ lápèjúwe ìyẹn jẹ́ ní tó ṣe pé ń wá ń wá ti bímọ ó ń gbìyànjú lóríṣiríṣi ọ̀nà lẹ́yìn tó fẹ́ yàwó lóyún èsì pé yàwó ọmọ ṣe ń kó sùn ezekwa ọhún àpò kankan ṣe ṣùgbọ́n ṣe bọ́lá ọba náà ní òkè kọ́ ọmọ ọwa tó ọmọ ọwa àbí gbogbo bá ti kan náà ó sì lóyún ọba ní òkú àsìkò tó tí ó sì fi tó tó wá fẹ́ ọdún méjì mẹ́ta mẹ́rin ọwa tó wá gbé tó ó ti sú ẹ àti ìtẹ ẹfẹ yẹn tó bímọ kíákíá ṣe bọ́lá náà ó ti sọdún kejì ó ti sọdún kẹta ó ti sọdún kẹrin ó ti sọdún karùn ẹ̀kẹfà èkeje ńlọ ẹ̀kẹwàá ìyàwó òbí ma gbogbo ìgbà tí ẹnìkan bá fẹ́ ìyàwó lẹ́yìn tiẹ̀ sáńsọ wọn kí ẹ salamu alaykum alaykum salam adúgbò bọlọ abimalali àná kó lọ máa fi náà fọmọ gbé ah ọlọ́wọ́ wo ọlọ́wọ́ da sí o ọlọ́wọ́ kó pinne kárí o ha ah, àgbàlagbà ọmọ ọlọ́wọ́ sí o àbótukọ̀kọ̀ banújẹ́ kan lọ pé ẹ̀rí kan bẹ́ẹ̀ o ẹ̀rí nǹkan bí àwọn late comer tún báyìí wọ́n tún fi yàn án lẹ̀ ah òun ò rí ìyàwó fẹ́ bí kọ́mọ kálukú tiẹ̀ o. kí gbogbo àwọn kí gbogbo àwọn aláìlọ́mọ bí kí gbogbo ìyàwó kálukú náà má rọmọ bí má síbẹ̀ ní sí ọ tí bá ti ń sí ọ bẹ́ẹ̀ eléyìí jẹ́ èyí tó tóbi jù nínú àwọn ọ̀nà tí ṣètọ́ ni máa gbà dá àárẹ̀ ọkàn síyàn la alḥasad yóò sọ ọdún nílara onílara ẹni tí máa fẹ́ kí dáadáa tọ́lọ̀ ń sin fọ́mọlàkejì ọ̀bàjẹ́ eléyìí jẹ́ ọ̀kan nínú ètò lágbára jù nínú ààrẹ ọ̀kan èèyàn mélòó ní irinṣẹ́ tínú rẹ̀ dùn sẹ́ni tí ń gun maṣíìnì abẹ́ẹ̀mọ́ bẹ́ẹ̀ ni. tó túmọ̀ sí pé ibi tó ti mọ̀ bá rí ọkàn pọ̀ bí ọ̀pọ̀ nu sọ̀rọ̀ pé ńgbà tí wọ́n ń gbé mẹ́ṣíìnì rẹ bọ̀ àyìn tó ń kun kẹ̀kẹ́ torí kọ́ jáun lẹ̀ ojú fi wọ̀ ó lè kó sí sà gbogbo gbogbo àwa náà sì máa gun <laughs> so subhanallah kátúwá kẹni tí ìrìn sẹ olówó ìsọlọ́n àṣírí ẹ̀ ló kó ẹ̀rìgbẹ́ hasan ọ nínú ọkàn ọwọ́ akùnmọ́sínú rẹ lọ fíì wọn rẹ lọ yá náà lọ wú àwọn tí wọ́n á rìn àwọn ń bọ̀ wọ́n ṣe yọ̀ǹkẹ́ yọ̀ǹkẹ́ kótó dórí ta ta kẹ̀kẹ́ lẹ́mu táyà ti jò àwọn tí wọ́n á rìn sẹ́wọ́n adé báyìí bóun ó sì máa fíìl kọ̀tàbí kọ̀tàbí láàlá wọn tó rókè <laughs> ẹ̀rí pé hasad ọwọ́ àna ọ̀kan wọn ìlara ọwọ́ àna ọ̀kan wọn tẹ́lẹ̀ náà ìgbà tí mọ́tò rẹ̀ ń lọ tí ń lọ dáadáa bí kọjá àmú ní bí kọjá àmọ́ ní lójú wọn ìgbà tí machine tiẹ̀ náà lọ tí wọn náà ń kó náà bò wúwú ẹ so bí kọ́ ẹ kó forí sọ gírí yẹ kọ́ a máa lọ kí ọ kọ́ a máa fi ọrẹ́ irú rẹ̀ ní ń wù wọn bàbá ń kẹ̀kẹ́ ń kọ́ bí ká pé àwọn ọlọ́pàá ń bẹ ní àwọn májámájá kan bẹ lójú títì tó ń gba kẹ̀kẹ́ di wọn wọn gba kẹ̀kẹ́ rẹ̀ kó ọmọ dànù mọ́tò ah, bàbá alágbára kí ló dé náà rí wọn ti rí o. pé kí ló dé wọ́n tún fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ confirmation wọ́n gba kẹ̀kẹ́ ni tó máa lọ so irú ẹ̀rí irú ààrẹ wọ́n wà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sàṣeyàn sàṣeyàn ẹni fẹ́ kó dá fọmọlá kejì ìdí nu حتى يحب لأخيه ما يحب لنفسه. li nafsihi ẹnìkan ló yóò ní jẹni tó gbàgbọ́ ní ìgbàgbọ́ tó pé pérépéré ṣáájú kó tó di pé ń fẹ́ fọ́mọlà kejì rẹ̀ irun ti ń fẹ́ fórí ara rẹ̀ ànábì ọ̀sán ti ń fẹ́ fórí ara rẹ̀ àmọ́ ní sèta kí lẹ́yìn fẹ́ fórí ara ń sẹ́yìn màá sẹ́ǹ fa burú forí ara yìí níbi dáadáa ni gbogbo wa fẹ́ forí ara wa ìdínú náà sọ pé àfi tí máa ń fẹ́ fún ọmọlá kejì rẹ irú tí ń fẹ́ forí ara rẹ torí ẹnìkan fa burú forí ara rẹ dáadáa ni gbogbo wa fẹ́ forí ara wa ṣùgbọ́n kí ló ṣe lóbi jẹ́ kí ńgbà tó náà bá ń sọrí fún yàn kan inú sì ń bí ẹ̀yọ́ bàtọ́ náà ṣe dáadáa sẹ́nìkan ọkàn tí yín bàjẹ́ ọkàn tí yín bàjẹ́ ẹnìkan pàṣẹ jọ lọ ní sùkúl ó sì ń wá bí káyí pé bẹ́ẹ̀ bá ti dé sukùl níjọ́ kejì níjọ́ tí result jáde kẹ́ dé sukùl níjọ́ kejì kún ló kù kọ́lọ́ mẹ́jọ parí ìdánwò yìí kò tiẹ̀ fi bí tiẹ̀ kéèké nìkì ìdánwò kọ́ ló ń pè lọ sàárì ìwò wọn máa gbé wẹ́ẹ̀rì sí ẹnìjọ́ yẹ pé ẹnìkan mú ṣọ́ọ̀bù tì wọ́n jọ ń tajà oríṣi kan ń tà jùlọ mélòó nu wọn ni wọ́n dunú síra onídùnnú sí wọn mọ wá bí kò bàjẹ́ ni bí kò túfọ̀ rẹ ni kò ti kú ó ti kú kálukú sinmi àbí kí ni ó tiẹ̀ tú ṣọ́ọ̀bù tiẹ̀ àbí kò lè kó iná àárẹ ọkàn nù tó nìkan lọ́nà dá yìí fún lánàá ọ̀rọ̀ amátó ìjẹta wọn ló sílé ńgbò tún yà wọn tó ló ṣe kínní ó tún ṣe kínní ó nìkan lọ́nà dá yìí fún yà á sẹ́yìn pẹ̀lú nǹkan kò ti pọ̀ àárẹ ọkàn nù ọ̀nà wo la lè gbà borí ẹ̀ ọ̀nà tá a lè gba borí ẹ̀ ní kíkọ́ ọmọ ìgbé tọ́lọ̀ ti kọ́ fún wọ ẹlòmíì ò lè gbà ọ́ ìtọ́lọ̀ ti kọ́ fẹ́ lómi òòtú ẹrú tó lè rí gbà ẹ̀ kíkà yìí má pa kádà rẹ̀ dà so wọ́n ní kí ayé ọmọ pa kádàrá rẹ̀ dà àkọ́kọ́ ayé kan òsì tó lè pa kádàrá dà tẹ́lẹ̀ náà ṣùgbọ́n ìwọ gan alára ìwọ ń wá tó bá ṣe é ṣe kí wọ́n gan pàkádà rẹ lómi dà kọ̀ọ̀kan ìfura wọn àwọn Yorùbá ọmọ dá lásà kíkà yọ ọmọ pàkádà rẹ àwọn dà àwa sì gbàgbọ́ nínú Islam pé ẹnìkan ò lè pàkádà rẹ nìkan dà ṣùgbọ́n ìṣesí àwọn ẹni tí ń firú ọ̀rọ̀ bẹ́ẹ̀ dásà àwọn náà ń wá bíi kápá wọn tiẹ̀ lọ́nà kátà wọn fi lè pàkádà rẹ lómi nítorí pé ńgbà tí ẹ̀yin ṣe lára dáadáa tó lọ ṣe sí yàn gbàtẹ́ ń bínú àwọn dáadáa dáadáa tó ń fún yàn ó dàbí pé ń wò yí pé kéèyàn ó tiẹ̀ mọ̀nà kan àbí bẹ́ẹ̀ kọ́ kéèyàn tí yóò fi yí gbogbo rẹ́kọ̀dù dáadáa dáadáa yìí padà ṣáìdá àbí kí ni yẹn ni pé bíi kápẹ́ yìí ló ní rìmóòtù kádàrá lọ́wọ́ kẹ́ gbé gbogbo ẹ̀ sí èjì ọ̀dà fún torí ẹ̀ gbà fọlọ́ kọ́mọ pé gbogbo ńtọ́ lọ́wọ́ bá ti kọ́ fún ọ ní tásì rẹ ìwọ lè rí tẹ nìkan ẹnìkan ò lè rí tiẹ̀ gbà ajẹ́ ká gbà fọlọ́ ibẹ̀ ní sinmi wà o kó o sì tún mà nígbà tí àárẹ̀ burúkú yìí bá ń bẹ lọ́kàn rẹ kọ́mọ pé o bínú ẹni tọ́lọ̀ ń sori fún yẹn ọlọ́run ọba tó ṣe fún ló ń bínú ìyẹn wá ní mò ń bínú ọlọ́run níbo lọ́wọ́ là ọ̀nà wo lọ́fẹ́ gbé gbà ọ̀nà wo lọ́fẹ́ gbé gbà torí di eléyìí báyìí ẹni tí ń ṣe ìlara ẹni tí ń bínú ọmọlàkejì rẹ̀ ọba ṣe fún ọlọ́run ọba tó ọwọ à ń bínú Ọlọ́run ọwọ akọọnà tó gbégbá torí ẹ̀ náà sọ pé ala kulli man bàtẹ́lì àṣìdẹ́ àtẹ́tẹ̀rì ala man asa'ta al-adab asa'ta Allahi fi fi'lihi li'annaka lam tarda li ma wahab ẹ sọ fún ẹni tó jẹ́ pé gbogbo ojoojúmọ́ tó bá ti sùn yà ọ máa sùn lórí pé sàǹpínù mi náà ni sàǹpínù tọ́lọ̀ ṣe fún mi ni sàǹpínù tọ́lọ̀ ṣe fún mi ni wàláhì báwọn èèyàn mi ṣe wà nù tí n bá rìn lọ ìbínú tọ́lọ̀ ṣe fún ọ náà níbẹ̀ lọ́ka wèrè tọ́ba jókòó ìbínú tọ́lọ̀ ṣe fún ọ náà níbẹ̀ lọ́ka ẹ̀hánà tọ́ba sì sùn ìbínú tọ́lọ̀ ṣe fún ọ náà níbẹ̀ ní ọkàn ọlọ́dẹ orí ẹ sọ fún un ah, sọ ọmọ ẹni tó ń sa ìdá sí bí sẹ́mi ló rò kọ́ ń sa ìdá sí kì í sèmi ló ń sa ìdá sí. àṣẹ́tà ọlọ́hìn fèèfèé léyìí ọlọ́run bá lọ ń sa ìdá lórí tọ́lọ̀ ń ṣe bí wọ́n ṣe bára rẹ̀ wọ́n ló ṣe ra rẹ̀ bẹ́ẹ̀ yálà ọ̀dà àbókù díẹ̀ káàdù tá ló ṣe ra rẹ̀ bẹ́ẹ̀ ṣé ṣe wọ́n náà bá ló ṣe wá so ẹni tí wọ́n ń bínú rẹ̀ ṣé wà gẹ́gẹ́ ní bínú ni ìwọ tó ṣe ra rẹ kó ṣe rí ọ àbọ̀lọ̀ tó ṣe ọ kó ṣe rí ọ ní bínú ọ̀dájú pọ̀lọ̀ tó ṣe ọ kó ṣe rí ọ ní bínú lèmàdá torí pé kò yọnu sí ń tọ́lọ̀ wọn bá fún ọ ló ṣe jásí pé ń bínú ọlọ́ ẹni wá ń bínú ọlọ́ ọ̀nà olófẹ́ rúlà kò sí ọ̀nà tó lè rúlà oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa fi ń ṣe hásádà ni wọ́n máa fi ń ṣe lára tí wọ́n ti dake dake tani tani kini tani ni kí ni ta ni ẹni náà sẹ́tìmọ́ntì mẹ́mẹ́ ìlara nìyẹn. tá a bá ti sọ̀rọ̀ ẹ pé kìnìún ẹ sọ kún ẹ sọ áá tí wọ́n bá ti mọ̀ tá a bá ti mọ̀ tó fa ìmọ̀gbó bí ajá sọ̀yẹ ká tó yọgi lọ́wọ́ sọ̀yẹ ká yọgi sí o. gbàtẹ́ ti máa ti ń da aláàmù ẹ̀ máa bẹ lọ́ọ̀ fún ni kókó lọ́ọ́ mú kó fún wèrè. oríṣiríṣi ọ̀nà mi tún wa. ọ̀dọ̀ rẹ lórí yẹn ti wá kọ̀ ní sọ orin yẹn ó tọ̀dọ̀ rẹ wá gba àwọn kan àwọn ẹrú ọlọ́run kan ni wọ́n á ṣe kí ni kò burú ẹrú ọlọ́run náà mo rò <laughs> so kò ní fẹ́ fi orin tì sọ́dọ̀ ẹni tọ́lọ̀ ń ṣe fún tó so gbogbo orú àwọn ìwà burúkú ni o ń fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó fi kálukú ti mọ̀ yín pé ìlara ọjà lẹ́sìn máa ráwọn oríṣiríṣi àwọn oríṣiríṣi òwe oríṣiríṣi àkàwé ọ̀rọ̀ tí wọ́n fi máa ṣàpèjúwe fún ẹ ìpè tọ̀ má sọ̀rọ̀ alẹ̀ má sọ̀rọ̀ alẹ̀ fún yà ọ́ nítorí pé kò é ṣe gbogbo ẹni tí ó ń bóyin sí ọ iná ìlẹ̀rín tí ń rí ṣe kí ni lóde nu torí kí ni torí pé lára ìlara ń bọ́ pọ̀lọpọ̀ ọjà wọ́n sọ pé bánú sọ má bèèyàn sọ nítorí pé tí oore kan bá dé sí ọwọ́ rẹ tọ́ pé gbogbo èèyàn náà lọ́wọ́ àpèjókòó lọ́wọ́ àgbẹ̀ ẹ̀dàkùn ọmọ oníkẹ́ ń sọ fún yín pé wà á má bi ní ọmọ tẹ̀rọ pé kàkà á dé pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wá sọ ọ́ mo rò pé yé nǹkan báyìí báyìí à ó lè má lè rìn délé hasadu ńkọ́ inú wọn ti ṣe asset wọn dàbí kí wọn máa ròyìn nínú ìsìn wọn gba àníjọpọ yọ ọmọ kan wà wọn ni the most brilliant student ever seen the most clinical the most clinical àwọn ò pè ní ìsìn ọjọ tètè sájáde wọn ò tó dákọ rẹ o tètè sájáde tó túlẹ̀ tọ́ọ̀mù ọbẹ̀ náà tọ́ba fẹ́ kó kọ̀ǹgà kọ́ mẹ́rin pé nítorí pé hazard ń bẹ ìlara ń bẹ ẹgbẹ́ wọn sì ròyìn wọn ni the most the most the most what onìkan lọ́lọ́ dá ní sùkúù kan lọ́kàn náà àwọn stéètì yorùbá wa yìí náà ni ẹnìkan tọ́jà fíkà ó ń fún mi ròyìn tọ́rọ̀ ń ṣiṣẹ́ mbẹ́ ó ní àwọn fẹ́ parí ẹ̀kọ́ ọdún yẹn ẹjọ́ àjọkà léèwé léèwé àwọn ọmọbìnrin ni wọn á ní lọ́dún yìí àwọn fẹ́ẹ́ ṣàpọ́nlé ọmọ tó ṣe wípé òun lọ dáa jù nínú gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ lọ́dún yìí lẹ́kọ̀ọ́ ní mara ní gbọ́ràn ní mójútẹ́kọ̀ ní gbogbo wọn ṣàtò gbogbo ẹ̀ kalẹ̀ ọlẹ́tọ̀ sápọ́nlé ọlẹ́tọ̀ sáyẹ̀sì ọlẹ́tọ̀ síkínì àwọn kó kọ rẹ̀ yọ̀ ọmọ bàbá yìí bọ́mọbìnrin tí ń rìn bọ̀ tí ń rìn bọ̀ tí ń rìn bọ̀ wọ́n níbi tó ṣubú sínú bó ṣe kùnù ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kò tí tó sùn mẹ́fà tọ́ngbà tó ti pa àwọn òtún mọ̀ nípa Islam tọ́lọ́n sì tún ti kọ́ pé bí ó ṣe lọ náà nù tọ́ báyìí wọ́n ṣe ṣeṣe ó dìde wọ́n dá mi sí wọ́n ṣe kí ní kan lórúkọ Jésù lórúkọ ẹ̀kẹ́ni pẹ́kẹ́ni ta ló ẹ̀yàwó ló ti torí ẹ̀ rí. wọn tún gbé lọsọdọ ẹnìkan wọn ní kì í bá tì ló kọ rẹ lù kó wọn fọkọ jésù jì àbá ibi tó kú sí ó <laughs> ń tiẹ̀ kú ó ti kú gbé kí la fẹ́ lò ó ní kí hasad ń bẹ ìlara ń bẹ ìlara ń bẹ torí ẹ ló ṣe jẹ kó wánú àdìgbà nàbẹ Muhammad sallallahu alaihi wasallam nínú oògùn tá a tún lò sí àkọ́kọ́ ìwọ tí eh, ah, wọn bá ṣe hasad àyẹn sí ṣe sùúrù ẹni tí ń bínú ẹ lórí dáadáa tó lọ sí sọ sí sùúrù. اصبر على حسد الحسود فإن صبرك قاتله ṣe sùúrù lórí ìlara onílara sùúrù rẹ ni ó pa olùkọ́ yé wa ọlọ́run sóore fún ọ wọ́n ń bínú rẹ wọ́n ń bínú rẹ sùúrù ni kí wọ́n máa ṣe sùúrù rẹ ni ó pa nítorí kàkà kó o retí o dínkù yóò máa pọ̀ sí ni ẹ sì mọ̀ pé bí ṣe ń pọ̀ sí bẹ́ẹ̀ ni tẹ́ńṣẹ̀n tí o tún máa ga sí. sòṣùgbọ́n gbà tí wọn náà bá lọ orí ti ẹ̀rù wàhálà bá wọn náà wàhálà bọ̀ gbọ́nmọ́dá lẹ́gbẹ́dá torí chairman ní fi ní ṣe ń kalẹ̀ ń kó kó burúkú múra sí ọlọ́run fún sùúrù àwa ti ṣe sùúrù báyà. wọ́n á máa tó kan ṣíbúrọ́lẹ́tì kan lórí tó lórí rẹ̀ ẹlò òdodo ọ̀rọ̀ lẹ́ńtẹ́ ń gbọ́dọ̀ pé wọ́n bínú wọn forí sọ gírí òdodo ni o. òkúta wa nu masjid báyìí ní islam péjú ọkàn pọ̀ ni pé ẹsẹ̀ mórí tọ́lọ̀ sí fúnagbájá jòní wọ́n máa ra tuntun kan. oní asẹ́dá yẹn máa ti ṣe yóò bínú kó n fẹ́ jáde lọ́kàn kórìbó ìní òkújọ́ àwọn àtúrọ̀ yóò rò pọ́nà lọ gbayawu ló ti gbàgbé kí wọ́n mà sòkó sí ọ̀nà ó bínú forí sọ̀kiri mu ìwọ ṣe sùúrù torí pé ẹni tó náà bá ti gbèjà rẹ̀ sọ ẹ̀kọ́jà ẹ̀kọ́jà torí pé òre lọ́lọ́run ṣe fún ọ <laughs> ọlọ́run aṣọre fún ọ wọ́n wá ń bínú rẹ̀ ọwọ́ abẹ́wulẹ̀ wà lẹ́lura yín ni à ṣé ọlọ́run tó ṣe fún ọ so oníkan ọmọ ìjà ni so eléyìí bá wọn. bákan náà ìwọ tí ọlọ́run ṣe dáadáa fún àbọ̀fẹ́ dáwọ́lé dáadáa sí ẹnu ẹ mẹ́mú fètèmétè kẹnu rẹ ọmọ níwọ̀n bá síbi mọ̀jẹ̀ ọjọ́ pé gbogbo aṣọ náà lọ́ọ́ máa sá lóorùn gbàtí èsì pọ̀ ọ̀gbọ̀n torí ẹ̀ lànà sallallahu alaihi wasallam sọ pé ista'inu ala qada'il hawa'ij bil kitman fa inna kulla dhi ni'matin mahsuda ẹ máa wá ìrànlọ́wọ́ ọlọ́run láti máa gbọ́ àwọn bùkátà yín gbogbo ní bòńkẹ́lẹ́ torí gbogbo ẹni tó lọ́wọ́ bá bá ṣèdẹ́ra fún ni wọ́n á máa ṣe lára rẹ̀ orúkọ yé wa gbogbo ẹni tó lọ́n bá ṣe lára fún tó bá ṣe ìdẹ̀ra fún ni wọ́n máa ń ṣe lára rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ò nífura nísìnyí bí àwọn ọmọ sùkúù ẹlòmíín gbọ́ òyìnbó lóyìnbó tí èsì de bàbá rẹ̀ tí èsì de ìyá rẹ̀ ọgbọ́ dúdú àmì tontikó èyí kó yẹn lè má dòwó fún nínú ìgbésí ayé rẹ̀ ṣùgbọ́n wọ́n gbà tó wà skul ẹ rí i pé àwọn tí wọ́n alẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa sà wọ́n máa ní ah mr grammar mr kini vocabulary mr kini kan náà máa tó bá ní kó wá sọ̀rọ̀ gbogbo òyìnbó bọ́ọ̀lù gíní ọ̀ máa sọ gbogbo òyìnbó bọ́ọ̀lù gíní ọ̀ máa sọ sẹ́ni bí tí bá tí wọ́n sọ gbogbo òyìnbó bọ́ọ̀lù gíní àwọn tí ń ṣe ásádà ti máa wò ó ti máa wò wọ́n ti máa ṣe ásádà rẹ̀ ẹlòmíì lẹ́sẹ̀ rí i pé at the end of the day wọ́n padà parí sí kórìí rẹ̀ dàrú ẹ máa wá gbọ́ àwọn èèpo tó nípa ju dictionary lọ lórí ẹ̀ ah, ah, bóòlù sì ṣẹlẹ̀ torí pé ńgbà míì ìgbà tí ọlọ́run sóore fún ọyún wọ ọmọ bó ti yẹ kó o gbé pamọ́ torí pé nǹkan mi àsìkò rẹ̀ ò tí tó o ti ń gbé yọ. sògbà tó ṣe bẹ́ẹ̀ yẹn àwọn ẹni tọrọ kiri káàrẹ ọ̀pọ̀lọpọ̀ nu wọn tẹ́lẹ̀ náà jẹnẹrali àwọn èèyàn ta ni fẹ́ da fún ọ ni da ọ torí ẹ ló ṣe jẹ pé gbàtà àwọn Yorùbá náà wọn ni gbogbo aláǹgbá ló a àmì ìdínú bọ́bá dakùn sókè bọ́bá kọjú kùn sókè lọ́tàkàkà náà sáà méjì náà kò eléyìí sí pé kọ́lọ̀ ọ̀sánù wa ni ẹni tí hasad bá ń dà láàmú ara tiẹ̀ ń batara rẹ̀ jẹ́ o ń batara rẹ̀ jẹ́ ni kọ́mọ kí ìwọ ń mú bí tó lè nǹkan kejì tó lè dínà a jẹ́ pé ntó lè fún ọ lọ́nà àbáyọ bí ọ̀nà ìlú wọ́n gbìyànjú láti wá pé kí tiẹ̀ náà dáa má sì wá kí tọmọlàkejì ọba jẹ tí a bá ti rí tọ́lọ̀ sí dáadáa fọmọlàkejì tó jẹ́ mùsùlùmí máa wò pé wọ́n lọ́lọ́ sóore ń fún kásádù ọmọ kú lára rẹ̀ táyì dábàá sì ṣẹlẹ̀ sọ́mọ ayá rẹ̀ mùsùlùmí máa wò pé wọ́n lọ́ ṣẹlẹ̀ sí kásádù ó kú lára rẹ̀ torí pé ó ní kásádù ń fẹ́ kọ́ bàjẹ́ tẹ́lẹ̀ náà ṣùgbọ́n gbà tí wọ́n bá ń ti wò pé ìwọ la ìdá ń ṣẹlẹ̀ sí wọn àti pé hasad wọn máa kú lára tiẹ̀ ni nígbà tí bá ṣẹlẹ̀ sí o dùn o dunnú ọyọ ma bí ìgbà tó ṣe pé ìwọ nìkan ṣẹlẹ̀ sí ẹnìkan tó wà yọ pé ah, ẹ ti yọ ti yọ tù sẹ́yìn nìkan ṣẹlẹ̀ sí ni ah, ẹ ní fura ni àbí ayé sẹ́yìn ni. ayé ò ṣe mí o ẹ̀sìn ń ṣe mí ẹ̀sìn ló ń ṣe mí ẹ̀sìn ni mò ń ṣe sẹ́yìn kí táwọn máa sọ ni ó ni so àwọn ọ̀sádù nù àwọn alásádà nù àwọn ní ọmọ gbé kíni àwọn yọ gbogbo àwọn gbé kíni tẹ́sí kò ti sàṣọ àbórí rẹ ló lù so eléyìí jẹ́ ọ̀kan nínú ètò burú jù nínú ọ̀nà tá a ṣe tó àná máa ń gbà láti fi dá ọkàn mi yàn rú láti fi bà ọkàn rẹ̀ jẹ́ ẹ jẹ́ ká ní yára lọ sí orí àárẹ̀ mi àárẹ̀ mi nínú àárẹ̀ ọkàn òun náà ni alhirs kéèyàn jẹ́ olójú burúkú olójú máa kójọ máa kójọ máa kójọ máa kójọ ó kójọ kójọ títí gbogbo yìí dànù nínú àárẹ̀ ọkàn ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé bẹ́ẹ̀ ṣe jọ ń tó bẹ́ẹ̀ ṣe jọ ń tó tẹ́jọ jẹ́ sùn wọléwọ̀de yẹn igbe nígbà tó na dáadáa bá sí kọ́wọ́ tí ọ tẹ̀ kí tòun tó tẹ̀ ńbẹ nú àwọ̀ rẹ bẹ́ẹ̀ yọ jẹ pé ẹjọ́ tó kù ní ìṣẹ́jọ́ sọ̀rọ̀ ẹsì tó wà lá ẹjọ́ wà pẹ̀lú ara yín títí tẹ̀bi sùn lálẹ́ àná pé àbúrò kan láàbọ̀ tó sùn òun sì ti gbọ́ yín pé lọ́la Monday o wọ́n fẹ́ pín nǹkan kan fáwọn èèyàn òun dá sì fẹ́ pín fáwọn èèyàn yẹn gẹ́gẹ́ bí wọ́n kó òun sì lẹ́tọ̀ọ́ sí ni wọ́n náà lẹ́tọ̀ọ́ sí kò sì ní sọ fún ọ gbogbo ọ̀rọ̀ tẹ ẹjọ́ sọ lánàá ẹjọ́ jẹ wà ẹjọ́ jẹ búrẹ́dì ẹjọ́ sikini ẹjọ́ sikini ẹjọ́ hàn bẹ́ẹ̀dì tiẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ ọsọ fún ẹ yọ àkọ́kọ́ lọ ọbẹ láàárọ̀ ọ̀la tó a gba tiẹ̀ ti rú owó tó ṣe gbogbo ẹ ó gbé wọlé náà a sọ fún pé hmm, babalagbada sẹ ẹ gbọ́ pé wọn ń pè nǹkan báyìí láàyè láàyè lọkọ bóòlù sí ajé ẹsẹ̀sẹ̀ gbọ́ ni ẹ́ mo ti gbọ́ náà ṣé ìrántí sọ fún ọ lálẹ́ àná. <laughs> ṣe ilé ìfẹ́ nú àárẹ̀ ọkàn tí ń bá àwọn èèyàn jà ṣàṣe èèyàn ní rúurú sí pẹ̀lú ẹ̀ ṣàṣe èèyàn ní rúurú sí pẹ̀lú ẹ̀ látàrí ojú kòkòrò burúkú ẹ̀sìn ó sì dànù ẹ̀sìn ó dànù wàláìtàláì wàláìtàláì kó lè bá a rí gbà ní tọ́ba ti rí gbà láìtẹ́lá lórí rọ́ yọ ọmọ béèrè pé sẹ́yìn lè gba àwọn ẹjọ́ mẹ́ta tí wọ́n bá ní nǹkan yòókù tó lè ṣe fún wọn kàfàrà. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n bà ẹ̀sìn ọlọ́run ọba jẹ́ nítorí ojú kòkòrò burúkú nítorí pé wàláì tàláì wàláì tàláì ti ń jáde lẹ́nu rẹ̀ nítorí ojú kòkòrò ilé ayé nǹkan ilé ayé bó sì rówó náà tẹ́kí ni ó fi ṣe bóúnjẹ náà ó ti wá débi pé àwọn èèyàn tí máa ń sẹ́wà láìta láì fún yẹn ti wá dìbẹ́lọ́pù kan gbé ẹ ó pé wà láìta láì rọ́mà ní máa já sí torí wọ́n fẹ́ gbà nǹkan lọ́wọ́ èèyàn ni bẹ́ẹ̀ ni nínú ààrẹ ọ̀kan nù kòkòrò ti pọ̀jù fi dá wọn nù wọ́n fi bẹ̀sẹ̀ ara wọn jẹ́ wọ́n fi wọn gan nù torí ẹ àwa sì ti mà gẹ́gẹ́ bí نفذ في روعي أنه لن تموت نفس حتى تستكمل رزقها فاتقوا الله وأجملوا في الطلب ملائكة جبريل أساس ملاني قالوا أباني ẹ lọ mọ̀ dájú pé ẹ̀mí kan ò ní kú ṣáájú kọ́lọ́n tó gbá rìsìkì rẹ̀ fún ẹ̀mí kan ò ní kú ṣáájú kọ́lọ́n tó gbá rìsìkì rẹ̀ fún torí náà ẹ bẹ̀rù Ọlọ́run ẹ máa wá rìsìkì kọ́nà tó dáa. ẹni tó bá kú àrísìkì rẹ̀ ti pé ní láì tí pé àrísìkì rẹ̀ wà láwùjọ ọyà ló wà nípìnlẹ̀ ààrẹ àmọ́ àrísìkì rẹ̀ ó pè kó lọ torí di eléyìí ojú kòkòrò ojú kòkòrò ìmọ̀ bọ̀ wọ́n jọ wá kíkẹ́ sì tún gbẹ̀yìn wá pé ẹ ẹ pé ń wá pẹ̀lú ọ̀rẹ́ mi máa torí kò àbí ẹ̀kọ́ ni pétọ́ ṣé wàá jọ gbà ni àbí wọ́n lọ náà mo fẹ́ dàgbà nísì àìmọye irú rẹ̀ ti ń ṣẹlẹ̀ nítorí ojú kòkòrò burúkú torí ẹ eléyìí náà ń bẹ nú àárẹ̀ ọkàn eléyìí tá a ṣe kọ́ àwọn tó fi máa ń bá àwọn èèyàn jà á sì ti róògùn rẹ̀ kágbà fọlọ̀ torí tí ọlọ́wọ́ bá kọ fún ẹ kò ní dín kò ní dín títí tó fi filẹ̀ ayé lẹ̀ bákan náà nínú àárẹ̀ ọkàn eléyìí tá ṣẹtọ́n tó máa ń gbé báwọn èèyàn òun náà ni alùpọ̀bọ̀bù alùpọ̀bọ̀ ìbínú kìbínú nígbà tí ìbínú bá ti pọ̀ jù àṣetọ́ ni máa ń ráyè dènà ọkàn tí ìbínú bá ti pọ̀ jù àṣetọ́ ni máa ń ráyè dọ́kàn ẹnìkan ni ah mo bẹ̀ lọ rẹ̀ kí ni kọ́ bá mi bí tí mo ti bínú. ẹsẹ̀ ibo òun òbí opi tó ń la ṣe tọ́ pé má bẹ lọ rẹ ẹgbọ́n e nǹkan níbo ìpè ní kọ́ bọ́ọ̀ níbi tó ń ti bínú kí lọ́wọ́ àṣì ọ̀sùn là ń gbà tó ń bá ń bínú ó lè sókè abẹ́ ẹ̀kọ́ ni sì lè sọ ilẹ̀ dòkè ó sì tẹ́rú tó lè fi bàtà lulẹ̀ nígbà tó ń bínú ojú rẹ̀ pọ́n burúkú ni torí bá ṣe ti dáná sí gbẹ̀gìn kí lọ́ọ́ á lè ṣe lẹ́yìn náà gbẹ́ngbà tó ń bínú tó ní ká má bẹ́ẹ̀ lọ ká bọ́ ńbẹ́ o ẹnu ká rán àwọn gidi gan kú ẹdẹ ẹsọ lókun ẹ̀ ìyá bá tún di mélòó ìyá tún di púpọ̀ torí ẹ eléyìí ń bẹ nínú ọ̀nà tá a ṣe tán ni máa ń gbà tó rọrùn fún jù láti dènà ọkàn ọmọ èèyàn ọwa nínú tí wọ́n gbà látọ̀dọ̀ Iblis ṣètọ́ọ̀nù fúnra ara rẹ̀ ó ní. إذا كان العبد حديدا قلبناه كما يقلب الصبيان القرى الشيطان ní tí yẹn bá jẹ oní inú pípí burúkú tínú bá máa bíyàn burúkú àwọn ó sì máa yí báwọn bá ti ṣe fẹ́ gẹ́gẹ́ báwọn máa ṣe máa yí bọ́ọ̀lù níbo lọmọ fẹ́ yí bọ́ọ̀lù lọ ò ní lọ báwọn bá ṣe fẹ́ yí náà ni ọmọ yí ó ní bẹ́ẹ̀ làwọn ọmọ yí olúwa rẹ̀ eléyìí gan tó yàn láti kórìíra àbínú ìdí inú tó fi jẹ́ kẹ́ni tí ń bínú kò sí tí ò lè sọ ó lè sì sọ sọ́lọ̀ kí ló tún á sẹ́kù ah, bàbá rẹ ló dúró màmá rẹ ló dúró wọ́jọ́ bàbá náà bàbá rẹ náà sọ màmá náà ah, bàbá rẹ mẹ́rin <laughs> ẹ̀rí pé yóò ti sọ ó ti bọ́ ẹ̀ wá wo lọ ọlọ́ọ̀kí ni a'udhu billah torí ìbínú tọba wa bínú tẹsítọ́ni tó dáná sí wèrè lójú tọba gbé kú o tẹwa ni ọmọ bọ́ọ̀lọ̀ nígbà tó ń bí èmi dákun ẹ má parọ́ mọ́ mi pé ó bọ́ọ̀lọ̀ àkọ́dà bàbá rẹ bẹ́ẹ̀mi tí wọ́n ti ń sunkún ní ìsìn ó bú bàbá rẹ ó bú ya rẹ pé òun nítorí pé nígbà tí ń bínú kò sí níjẹ́ni tí ń bínú èèwọ̀ kó wò lè ṣe torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀nà tó rọrùn jù fún àṣetàn láti dọ́kẹ̀yàn ni so kódà ẹni tí ń bínú wà tó sọ pé ọwọ́ wo ti alukurani tó sì sọnù náà ní sí ibà ó sì sọ alukurani pé òun kàfàrà pẹ̀lú alukurani náà a nítorí ìbínú ikú ń sì ṣe kẹfìrí sí alukurani torí ẹ ló ṣe jẹ́ pé a gbọ́dọ̀ sọnù bí ó ní òun òun fi jọ bàbá òun ni bàbá máa bínú bàbá kí ni ó rí nǹkan rí fi jọ bàbá rẹ mọ́ kásò dodo kò rí fíjọ bàbá rẹ pé wọn ò lè fowó pamọ́ sọ́dọ̀ bàbá rẹ bí bàbá rẹ kó fowó mi pààrọ̀ rẹ kò réyìn kọ́ lọ́dọ̀ bàbá rẹ má ìbínú tí bàbá rẹ wá ń bẹ lọ́n sí pé kọ́bọ̀ mú kó tó fi kú lọ́wọ́ lójú kú lọ́dọ̀ bàbá rẹ kò rí nǹkan rí dúkú o eléyìí jẹba nínú àárẹ̀ ọkàn nu ẹni tí máa ń bínú nínú tá a lè fi sòògùn àárẹ̀ ọkàn eléyìí òun náà ní gbé tó bá yẹ Joko wa rí i automatically level tension tó hàn yẹn yọ wálẹ̀ náà tó bá jẹ́ pé jókòó lọ wà tó ń bínú ó rí kó fẹ́ dìde má dìde o má dìde torí kẹ́ni kò ní máa bínú kó jókòó kọ́fẹ́ má dìde kọ́fẹ́ má dìde tó bá ti tún dìde òní kò ní káwọ́ sára pé bí sọ́jà sọ́jà ọmọ ọmọ lérí lọ́mọ léka èmi náà ọ̀dà tó máa tún lérí ó rí i pé kò tún tì tó ọ̀nà wá bí kùmọ̀ bí pọ́npọ́ bí aké bí àdá àbí rọ̀bẹ́ wà àbí kò ní kíní ká títí tó fi kọ́ sáṣe kankan náà ni so jókòó tó o bá jókòó táwọn èèyàn tó lágbá bá mẹ́mú jókòó ńdúlásì tọ́ba sí lọ́wọ́ sókè ní bí jẹ́ ti mú jókòó kíláàsì ẹ̀dá mi sí lórí látòkè. káwọn kọ́ àlókè kẹ́ ti fi ice block fómi àbí òye kẹ́ ẹ dá sí ẹ̀rí pa èmi lẹ́sìn á ṣe báyìí fún bẹ́ẹ̀ ni wọ́n la ṣe bẹ́ẹ̀ ẹ̀rí padà rí ọ̀rọ̀ wọ̀ ọ́ so torí pé táwa ní ọ̀dà tó ẹ̀mú mi sẹ́wọ̀n kí n bẹ̀ ìbínú tí ó ti lọ náà àmọ́ ńgbà tí ìbínú àṣetọ́ ni ìbá wà lára kò ní fẹ́ jókòó torí ẹ̀yin tẹ lágbára ẹ ẹ tura ama jókòó náà jókòó náà tó ẹgbẹ́ mi ní jókòó kẹ wọ́n fà á fà á jókòó tó bá fẹ́ tó jẹ tẹ́ bá ti di ẹ kàn bùkù so ibi tẹ́yìn ti sẹ́ ẹ kàn bùkù ẹnìkan kẹ yí omi látòkè ni ẹ̀yin ẹ rọra yẹra kọ́ da so nìkan ara rẹ̀ ó tutù ní bákan náà ẹni tí ń bínú kọ́ máa wo díngí bóòlù ojú ṣe bíútífù tó ń gbà tó ń bínú ó oh! <laughs> wọn náà rí ó fi máa wọ pé bó ṣe yẹ kó tó èèyàn máa wà ní àbí èsè bẹ́ẹ̀ gbogbo eléyìí ọmọ ọmú yẹn mà yàtọ̀ sí léyìn bó bá ṣe tán ni ṣe dáná sí ọ la bó ṣe dáná sí ọ la lẹ́yìn náà tó ti sọ ọ́ di nǹkan eré lọ́wọ́ àṣetán ṣètì àwọn bá ronú gbogbo eléyìí kò tó mú yàn má bínú kò tó mú yàn má bínú eléyìí jẹba nínú àwọn àárẹ̀ ọkàn òun náà ni kéèyàn nífẹ̀ẹ́ sí kásá máa ṣe gbogbo nǹkan lọ́sọ̀ nínú àárẹ̀ ọ̀kan nù. àṣetán ni ọwọ́ abáyàn yọ da síyàn lọ́kàn bí a ilé rẹ̀ ọ̀dà tó o torí pọ́ ọ̀rẹ́ rẹ̀ tó ọ wá lọ lánàá ìwọ náà rí bó ṣe dírẹ́sì ilé o ọlọ́mọdójú tìyàn o nígbà tí wọ́n bá wá wá wọ wálé àbí òye ọ ṣé ẹrú àwọn àgé ilé náà ló sì máa kóyàn sí lọ́gbẹ́ máa tó kó mbẹ́ yóò stamp má sọ ni lọ́ba bẹ̀rẹ̀ sí ní wówó báyìí ẹ á pààrọ̀ aṣọ àga yìí o yọ máa sọ fún yàwó àpààrọ̀ rẹ̀ báwo kí ló ṣe léyìí náà gbé àánú ah, ní tiẹ̀ ń dojú tìyàn lọ́dún níwájú àwọn ọ̀rẹ́ ọlọ́mọdé àtẹ láàrin ẹlẹgbẹ́ ni gbogbo lọ́pààrọ̀ aṣọ àga lọ́ba tún ní kápẹ́tì yóò yẹ aṣọ tá a pààrọ̀ fágàmá wọ́n tún pààrọ̀ rẹ̀ ìyàwó sì ti ń pariwo tipẹ́ pé lùbọ́ tán lé tí ọ̀rẹ́ lùbọ́ lé tò ń gbọ́ bá tún yàrá tún àwọn òkè tó apàrọ̀ carpet apàrọ̀ aṣọ àga gbogbo àrò ògiri ọ̀dà yìí náà ti gbó yóò tún di kó tún lé kùn wọ́n tún máa tún sílẹ̀ ṣe onótùú máa wò kó wọn máa yọ bó ṣe yẹ àwọn ẹ̀wù táwọn aráyé wọ̀ tí wọ́n fi ń yọ àwọn aláfẹ́ tó ń ọjọ́ tí wọ́n gbogbo ẹ̀wù tó ń bí kápẹ́ ó ti fẹ́ ya lẹ́yìn ọrùn kábí kápẹ́ kí nìkan náà bá tún máa lọ kówó rán sọ wọn máa dára sí lórí sírísírísírísírísí níbo bá tún yá tó bá tún fẹ́ jáde ní o tún máa pé ẹ̀yìn ìyàwó ẹ̀ wo ṣé bàtà yìí má tiẹ̀ wù yá àbí ọ̀ má tiẹ̀ ṣé fìlà yìí má tiẹ̀ wù yá àbí ọ̀ má tiẹ̀ wọ́n lè ṣe fifteen minutes lórí eléyìí ọ̀dà àwọn ọlọ́kú bàtà mi wá ọ̀dà àwọn ọkọ̀ mú fìlà mi wá kó gbogbo fìlà yìí ọ̀ má tiẹ̀ ọ̀dà ẹ̀mẹ́wù mi wá tí ọ̀ má tiẹ̀ ara wọn. láyé yìí náà tòbá ṣètánù sì máa tàn yẹn jẹnu abo ọlọ́màtì ẹ̀wùjá wọ̀ agokuma <laughs> so gbogbo ilé inú àárẹ̀ ọ̀kan ni ilé ìta ṣètọ́ ni máa ń dẹ́ sí yàn ẹni tó bá fẹ́ borí irú eléyìí kéèyàn máa rántí pé àwa wá sílé ayé lánàá àmú nǹkan wá àwọn kó ń bẹ lọ́la lẹ́ni tí ò ní mú nǹkan lọ ká sì wípé ẹni tó mà dára jù nínú wa òun náà lẹni tí máa ń payọ̀ Ọlọ́run ọba jù láàrin wa aṣọ ọ̀sọ́wádì kankan ìmúrọ̀ ọ̀sọ́wádì kankan tá a bá ti kùnà láti payọ̀ Ọlọ́run ọba nípa apá pípayà rẹ̀ ẹni tí ò níbẹ̀rù Ọlọ́run tí wọ́n ń pajú tí ń pamú nǹkan ń pamú fún yà ni ẹ̀ ń para fún yà ni ń kó aṣọ ọwọ́ ń kó wọ̀ fún yà ni torí ẹ ló ṣe jẹ́ pé ọ̀ṣọ́ òdodo ara ìmánì ló wà ẹni tó bá ní ìmánì òun ni ọ̀ṣọ́ òdodo ń bẹ lára kò sí ìmánì pẹ̀lú rẹ ọ̀ṣọ́ kí wọ́n lò sí ọ̀ṣọ́ kí lò sí ọ̀ṣọ́ ọ̀rọ̀ lásán torí ẹ nínú àárẹ̀ ọkàn ni eléyìí máa bá àwọn èèyàn jà iná lọ́fà ló fi jẹ́ pé ẹ ra àwọn ẹni dárùn yẹn bá pọ̀ lára wọn tí wọ́n bá ti yọ pẹ̀lú bí wọ́n ṣe máa ráfún sí pétọ̀ kọlọ́n sábà sí rí wa tó wọn máa gbọ́dọ̀ rí ìyá ọjọ́ bàbá bàbá ọjọ́ ya ìwọ ni yálàrá rẹ fún bàbá wọn ni gbogbo ọjọ́ ra wọn ò múra bó ti yẹ ha bó sì ti múra dẹ́dẹ́dẹ́ ìlà yẹn ọba mu kọ̀ má jẹ wọn mọ wọn mọ wọn mọ ya wọn mọ fẹnu ya pátá nìsí ọlá tó gbogbo orí ẹlẹ́yìn kí ni dà wọn láàmú àrùn ọkàn àrùn ọkàn pé ẹ sá máa ṣe lọ́sọ̀ọ́ ẹ sá máa ṣe lọ́sọ̀ọ́ tó eléyìí bá a ti ṣe lè borí òun náà nínú àrùn ọkàn eléyìí tó máa ń dá àwọn èèyàn láàmú òun náà ni àrùn kásáfẹ́ jẹun yóò ń gbogbo gbà tẹ́bàjọ wọlé oúnjẹ tẹ́bà tó mẹ́ta torí tó ń bá ń dó oúnjẹ jẹ́ ń lé yín o lè má ti ma sáfù wò ni wọ́n tó sí ṣé kúkú ń bẹ́ẹ̀ nù àwọn èèyàn akramakumullah tọ́kí tó bá jẹ adé mu ọkà kò tí ì máa kó ń jẹun ọ̀pọ̀lọpọ̀ tó ń pọn alẹ́ ò ní mọ̀ pé yẹn lásán ni ó dijọ́ tó ń jẹ jíjẹ bá jọ pa yín pọ̀ ẹlòmíì ò ní tìjúmọ́ tó bá ti kàn oúnjẹ sẹ́sì mọ̀ pé kájọ jẹun pọ̀ ó tètè tú àṣírí ní ìsẹ́bàára búrẹ́dì bíi mẹ́wàá kalẹ̀ lẹ́yìn tẹ́ sì jókòó jẹjẹ ẹ jẹ́ márùn láàrin rẹ sọlọ báwo ló sì kọ́kọ́ fíìlì lọ́kàn rẹ wọ́n sì gbé abọ́ ẹ̀wà márùn náà kalẹ̀ búrẹ́dì mẹ́wàá abọ́ ẹ̀wà márùn èèyàn márùn nísìn bẹ́ẹ̀ ń jókòó kí lọ́kọ̀ọ́kọ́ rò hmm? láàrin rẹ sọlọ kí ni wọ́n rò búrẹ́dì méjì ẹwà kan péyàn kan sá eléyìí túmọ̀ sí pé a ìfẹ́ràn jẹ́ wà lọ́kàn rẹ̀ bàjẹ́ tó àrùn ọkàn nù àbí òye wa. so níṣẹ́ wá pé ọkà náà ni wọ́n kó kalẹ̀ wọ́n kó èso ọkà mẹ́wàá kalẹ̀ ẹ̀yin márùn-ún sí ni wọ́n á fi ẹran mẹ́ẹ̀ẹ́dógún o ti fojú kà ọ́ tó ọkọ o ti kà ọ́ jẹ́ fifteen ọmọ wa wò pé a jẹ́ pé two three one ẹran mẹ́ta èso ọkà méjì téèyàn kan so ibi tí àṣírí rẹ ó ti wá dúpẹ́ sí àrùn yìí ń bẹ fún ọ àbí ò sí fún ọ òní kíkí ẹnìkan tó fẹ́ sẹ́yìn lálejò nǹkan abọ́wájú kọ́mọ wa fi ìṣù ọkà kọ̀ọ̀kan síwájú yín lọ ẹran kọ̀ọ̀kan kó a mú yòókù kó dé kó dé ńkú là bóòlù ẹsẹ fíìlì lọkàn yìí ẹni tó bá fíìlì ká adúpẹ́ ah, fọlọ èyí tá a fẹ́ jẹ iná kọlọ fún alùbáríkà sí eléyìn ìwọ̀nba ló wà lára tiẹ̀ <laughs> àbẹ tí wọn pé abẹ́yẹ ah, wọn retí pé tábà ti jẹ yìí táwọn tuntun wá sáàbù tó <laughs> o túmọ̀ sí pé nǹkan bẹ lára rẹ bẹ́ẹ̀ o sì máa mọ ara rẹ nu fi ṣe àrùn eléyìí ń bẹ lára mi àbí òsì lára mi èèyàn tó bá ti fi kásá máa jẹun kásá máa jẹun kásá máa jẹun fi kọ́ra kò sa ìmọ̀ igbe àrùn bẹ lọ́kùn irú wọn ní sẹ̀mí kí wọ́n lè bá àwọn jẹun àwọn ọ̀jẹun kó lè bá àwọn sẹ̀mí a sì mọ̀ pé ń tọ́ yẹ ni pé ká jẹun ká lè bá sẹ̀mí yẹsẹ kí ká máa sẹ̀mí nítorí ká lè jẹun ẹni tí sẹ̀mí kó lè bá jẹun ìsẹ̀mí kí ni ṣe ìsẹ̀mí ẹranko lásán tẹ́ bá jọ wọlé oúnjẹ tó ṣe pé kálukú ní ọ̀rá ń jẹ fúnra ara rẹ̀ ẹ mọ̀ wọn ara yín kálukú kọ́ ọ̀rá ń jẹ fúnra ara rẹ̀ ẹ̀yin sì ti mọ̀ yín pé ìṣú oúnjẹ ní oúnjẹ ẹ̀ kò tó kùkù òkèlè kan ẹlòmíì gbogbo ń tán láwọn sùn tán fọ̀rọ̀ awé kìíní kan kò tó òkèlè kan ẹlòmíì tí wọ́n sọ ẹnu lẹ́ẹ̀kan tí wọ́n mọ̀ pé nǹkan kan wọ́n bù so ìwọ́n á ní ẹ ẹ bá mú fùfú mẹ́ta sá. So, ẹnìkan bá ní um, ẹkọ fùfú méje sí àbùkù so fùfú mẹ́ta àti méje sọ̀rọ̀ o òtún kọ́kọ́ bá wọn náà kẹ́ ah ṣé wọ́n máa tún àlọ́ gbà babalábá jẹ́ ẹ̀jẹ̀ máa jẹun ẹ máa jẹun o torí jẹ́yẹ bá jẹ kọ́ lẹ́yìn ògbè fò wọ́n gẹ́gẹ́ bí ẹyẹ so eléyìí túmọ̀ sí wípé subhanallah àwọn èèyàn púpọ̀ wà láyé tó ṣe pé ìfún wọn ni wọ́n ṣiṣẹ́ sìn gbogbo wàhálà wọn gbogbo wàhálà wọn pátá from A to Z ọ wà funfun ni nínú ẹlẹ́sẹ̀ rí èèyàn ti dí látàárọ̀ nísìnyí ọ lọ síbi tí wọ́n ti wá pè pé kọ́ wá bá àwọn olùpọ̀npọ̀n ó fi bí wákàtí méjì dúró mbẹ kọ́nà tó rẹ́ nìkan sí kíkà lọ mo sì rú pọnpọ́n yẹn látàárọ̀ títí di lẹ́sùn eight hundred naira lápèjúwe ó sì jẹ́ eight naira yẹn pín kó tó di pínlẹ̀ ọ̀la mu pé ọlọ́run tó ṣe yìí ń kọ́ yóò tó ṣe mí bẹ́ẹ̀ ni a tún máa ṣe ìyá ń gbà mí torí pé èyí tó dájú ọsọ́nu torí èyí tí ò dájú ó sì yẹ kó jẹ́nu eléyìí kó fi kan pamọ́ torí ijọ́ tí inú tá ṣètọ́ni sì máa ń lónìí torí pé gbogbo ẹni tó bá fi lè ń jẹ àjẹyójú kò sí tàbí ṣùgbọ́n nípò rọrùn pípọ̀ fún àṣetán láti mú kí irú wọn máa fẹ́fẹ́ kúfẹ́ ẹni tí ń wá sí iná sẹ́ni tẹ́bi ń pa ni kì í sẹ́ni tẹ́bi ń pa o ẹni tí ń wò òkú sẹ́bi ní pa ẹni tí ń gbọ́ pọ̀ púpọ̀ sẹ́bi ní pa tó bá gbẹ́bi ní bá ń pa ẹbí ẹ̀ máa fi jẹ́ ẹ̀ bá ẹni tí ń sèse kúse ebi ní pa ni wàláì kì í ṣe ní pa so gbogbo àwọn ẹni tí ẹni tí ń wò ọ̀daràn tó lọ́wọ́ bọ̀ fẹ́ràn lẹ́yìn tí ayé ti síwájú ìgbà náà ni wọ́n ọ̀daràn tẹ̀lé èyí wá mà ti rántí ọlọ́run nígbà tí bá ti máa jẹ àjẹrán èyí rántí ọlọ́run ọ̀la wọn náà dáwọ́ kọ́ jẹun kọ́ ọ̀ràn kún bọ́ọ̀n kọ́ wa lọ sí sọ́láàtì wàá rí i pé ntọ́ dájú ni pé tó bá gbé rakàtí rakàtí àní lásán lè fẹ́ kí sọ̀lá tòlù fẹ́jì ǹjẹ́ ó padà hàn sí ọ ni pé ọkàn rí pé lè má mu ṣe sàlámù àlékún òun bá wáyé kí ni bàbá kà ní rákà alákọ̀ọ́kọ́ Allahu àlámù kí ló kà rákà kejì Allahu àlámù ìmọ̀ ọ̀rẹ́ tí wọn kàn ní sàlámù àlékún náà ní sọ̀lá ti bá parí torí pé kí ni inú kì í yó pọ̀n kí làákà ẹ̀ ó tún ráyè ṣiṣẹ́ mọ́ mélòó ló fi sílẹ̀ gbàtọ́ yẹ pé gbogbo ẹ̀ náà lọ jẹ lọ jẹ lọ jẹ lọ jẹ àyọdọ́rùn èèyàn wà ejò tó kéńgbà tó pè nǹkan mì tán ó tún bùkátà àgbà pípẹ́ tí ó nà kalẹ̀ náà tó yẹ pé bí wọn náà bá fẹ́ pa ìrọ̀rùn lọ́pàá nígbà tí nǹkan yẹn bá tó digest ni ó tún tó bẹ̀rẹ̀ function mi ẹ̀ jẹ́ ká jẹun lọ́nà tá a kì í ṣe pé ká máa bẹ láyé lọ́nà tó tẹ́ ká kàn máa fi jẹun náà ni. sá a fẹ́ kú àbá a fẹ́ kú ẹ dá mi lóhùn náà ẹ dáhùn jẹ máa wọn ni àti bẹ́ẹ̀ ni a máa ta ló wá fẹ́ kú sá a fẹ́ kú ọ̀dà a fẹ́ kú kí ló dé tá a fẹ́ kú eléyìí la ti lè dáhùn torí pé ọ̀pọ̀lọpọ̀ tí ó fẹ́ kú kí ló dé tí ó fẹ́ kú wàlẹ́ lómi ó kú torí oúnjẹ ni wípé torí tá a bá wọ ọdún kòtò sáàmù ẹ̀rí yẹn jẹ jollof rice <laughs> ọ̀pọ̀lọpọ̀ tí òjò fẹ́ kú subhanallah alazim wọ́n á yẹ pé torí ọkà torí iyẹ torí ẹ̀bà àlọ́ wà lìjánà tó ọba ti kú ẹ dákun ẹ tún fún mi jọ díẹ̀ sọ <laughs> eléyìí túmọ̀ sí wípé subhanallah àwọn èèyàn dìbò fóúnjẹ kọjá bẹ́ẹ̀ sí lérò ẹ̀yẹ́ máa wò nísì tó lóṣèlú kan tó bá pé kí wọ́n wálé o kò tí ì pé wọ́n wá tẹ́lẹ̀ wọ́n ti lọ́ọ́ tò sẹ́nu ọ̀nà ọwọ́ ni wọ́n wá láti bí ìgbà tí bá tún kú mẹ́ta lẹ́nu ló ti máa lu àgbo tí ọmọ fọnú ẹ̀ pé kíni pé káwọn lè rí bí kó nǹkan sí ni. ẹ dàpọ̀ ẹ̀wọ́ báwọn èèyàn ti wá sọ ìgbésí ayé dà kó oúnjẹ oúnjẹ oúnjẹ tó kọ́ jẹ ìwọ̀nba díẹ̀ nínú rẹ̀ lára ń bùkátà gan bọ̀ bá tó rí ìyá ń ó tún máa sáré pẹ̀lú ìtumọ̀ sí wípé ká má gbé nǹkan tayọ ayé rẹ̀ yóò jẹ́ ká máa níwọ̀nba ara ọpọlọ sì ni wà sí lára ríran wọ́n máa ṣàkíyèsí tó bá yẹ wọ́n bá jẹ́ ẹni tó lẹ́kọ̀ọ́ tó máa fi lè gbóúnjẹ wá nìṣó tó wá ní ẹ̀yìn mẹ́wàá ni wọ́n gbóúnjẹ yìí fún oúnjẹ yìí sì pọ̀ ẹ bá bẹ̀rẹ̀ sí ni jẹ ẹ bá bẹ̀rẹ̀ sí ni jẹ so ẹnìkan nu yín oúnjẹ tí ń jẹ yín tó bá ti fẹ́ gbé sẹ́nu bẹ́ẹ̀ ni ìtọ́ tún jábọ́ láti ẹnu rẹ̀ tí kà sínú oúnjẹ wọn ẹnìkan sì wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pẹtọ omi inú ẹ̀kọ́ ẹ̀kọ́ ní gbogbo ẹ <laughs> òun tún kó gbogbo ẹ jẹ sọma pé yíyó ọpọlọ lọ́wọ́ àìwọ ti wọ pé alihamudulilayi òkèlè méjì lọ ṣe jẹ wà lé oṣù dìde bí òní pọ tilẹ̀ ìmọ̀ bẹ́ẹ̀ ni tọba jẹ ni tọ lẹkọọ nù àmì tí o lẹkọọ kékeré ni ebi tọ ni gẹ́gẹ́ a máa ṣe tọ ìtọ̀ ìtọ̀ ọyàtọ̀ sí i torí di eléyìí èèyàn gbọ́dọ̀ jẹ ni tó ṣe pé ó ń bá ọpọlọ rẹ̀ sọ̀rọ̀. torí ẹ̀ lànà bisalòlá àdìsọ́lá sọ pé oúnjẹ èèyàn kan ó tó èèyàn méjì oúnjẹ èèyàn méjì ó tó èèyàn mẹ́ta oúnjẹ èèyàn mẹ́ta ó tó èèyàn mẹ́rin torí de eléyìí báyìí tí a wá jókòó tí oúnjẹ táwọn á ń jẹ tá ń jẹ tá ń jẹ tá ń jẹ tá ń jẹ àbà tó bá di pé tó bá yẹ pé bóúnjẹ bá ṣe dòdò tó yà bí pa ẹran odidi kan ni kó pé kan ló ń fẹ́ bò mú wa péré jẹ́ wọ́n sì dín dáadáa kó kọ́ rọ̀ bẹ̀tẹ̀bẹ̀tẹ̀ kó máa jẹ́ kó ó jẹ tán ṣùgbọ́n nígbà tí ilé ọlọ́ ìbá ẹ̀ má ọgbà fọlọ̀ ó ẹran torí pé ẹran o ti jẹ́ débi wípé o ti lámì burúkú lọ́kàn rẹ̀ tó gbogbo nǹkan ìwọ̀ntúnwọ̀nsì níwọ̀n bá díẹ̀ díẹ̀ díẹ̀ ní jẹ́ kéèyàn ó ṣe àṣelà nídìí à ń jẹun. bákan náà nínú ọ̀nà tí àṣetọ́ni tún máa ń gbà láti mú yàn tí máa fi dé àárẹ̀ ọkàn sí yàn àárẹ̀ ọkàn yìí ó ní atọ́màrúfin náà kíyàn máa ṣe ojú kòkòrò àwọn èèyàn báwo ni lágbájá ó sì kà mí kún báwo ni ṣe jẹ́ni rẹ̀ báwo ni ṣe wà nù àwọn àti ẹ̀ fẹ̀mọ̀ kéèyàn náà wà fáwọn èèyàn tẹ́lá ti sọ̀rọ̀ ká àwọn tiwa nù gbà bàbá nù àwọn tiwa nù gbẹgbàgbà tí wọ́n ti wá jẹ́ ẹni rẹ̀ sódà táwọn àyùwà náà sì fi tiẹ̀ wọ́n fi máa wọlé yẹn ńlá ẹ dárúkọ gọvnọ kan gbé ah, ah, bàbá nù àwa tiẹ̀ nù ọfẹ tiẹ̀ ní rẹ ojú kòkòrò kókó dọkan náà àwọn tiẹ̀ inú àrùn ọkàn burúkú ni irú rẹ̀ wá pọ̀ bàjẹ́ pàápàá jùlọ lásìkò òṣèlú báyìí ó mú kí lè má mú ọmọ jẹ lè má mú má ó sì mú kí má mú ọmọ jẹ má mú má kálukú wọn ló gbégbá bára lọ wájú lẹ̀kùn ẹni tí wọ́n fẹ́ẹ̀ jẹ ní tiẹ̀ wọ́n fẹ́ẹ́ tẹni tiẹ̀ wọ́n tún wé láwà ní fún káfíìrì wọ́n tún gbé káfíìrì pé nítorí ní gómìnà torí wọ́n fẹ́ẹ́ tẹni tiẹ̀ wọ́n wọ́n tún sọ lórí mímbàrí kí sẹ́ẹ̀ mọ̀ pé ẹ̀sìn méjì gbà nítorí wọ́n tàwọn ẹni tó wọ́n wá ròyìn ẹni tí gbogbo dáadáa tí ò sí lára rẹ̀ wọ́n ní ń bẹ lára rẹ̀ wọ́n máa ṣe pẹ́pẹ́ fúru fún kọsá lè gbà wọn wọlé gbogbo àìdá tó bá wù kó ṣe wọ́n ní sọ pé kò dá wọ́n ní sọ pé kò dá bí ẹni tó fẹ́ jẹyàn ọba ni wọ́n fẹ́ dààmú balẹ̀gbẹ́ fọba so irú wọn ẹ rí i pé gbogbo ńjọba bá ṣe dáadáa náà kẹsì tó sọ̀rọ̀ méjì yóò ti máa yin ọba Ah, ìyẹn gbọ́dọ̀ kọba kún Ah, a ọba gbogbo lọba jẹ mi ah, ọba a ah, kíníkà títítítítí ẹ̀yin náà obìnrin tọ ọba ló ń bọ̀ wò bàbá ọba ló ń bọ̀ wò nítorí pé ntòun fẹ́ rí yùn yóò wá sọ dẹni tó ti di dìdìrín pẹpẹ fúru tí wọn máa ṣe fún tó bá rí tí ń ṣe bàjẹ́ kò ní lè sọ fún pé bàjẹ́ pé kíni tálẹ́ rí tó súnmọ́ ọba kan tó sọ pé ń ti ń ṣe ọ̀dà ah, wọ́n palẹ̀ rẹ mọ́ni. bẹ́ẹ̀ ni ẹ̀sìn rírẹ́ nìkan tí ń súnmọ́ lówó kan kó n fẹ́ jẹyàn rẹ̀ tí ó sọ fún pé ibi tí yóò náwó sí dáadáa ni àbí ibi tẹ̀ ń ṣe yóò ọ̀dà àbáwọn aṣẹ́wó tẹ̀ ń kókó ọ̀dà pé kí ni tọ́ tomatiri pẹ́tẹ́ ẹsẹ̀ rẹ̀ ń bi lọ́la. so ẹ rí i pé àárẹ̀ yẹn yóò máa bẹ fún wọn wọn wá ní yé lò wọn bẹ́ẹ̀ wọn ní yé lò wọn bẹ́ẹ̀ títí tí ó fi dèèyàn kan ti ń bẹ tí ó sì ní fílìmà àárẹ̀ burúkú a wọn kú ìfẹ́ pé ń ba kú àárẹ̀ ọ̀kan rẹ̀ tó bá náà ní kọ́ àwọn abáfíìsì kú àwọn náà máa wà dẹ́gbẹ́ gbogbo bíkíbi wọ́n máa sọ ta ní kórìíra bíìsì ya sọ̀rọ̀ rẹ̀ láì dá ọ̀rọ̀ tẹ̀ ń sọ ọ̀dà yẹn náà torí àbí bẹ́ẹ̀ so nítorí pé ibi tó ń wá ibi tó ń wò pa oore tó ayé àtàlùkìyà máa wà nù. láì jẹ́ pé wọ́n employ wọn fún láì deploy wọn fún ẹ̀rí pé sẹ́tà wọn máa ṣe nù. sẹ́gbọ́ speech di bc deliver lánàá sẹ́gbọ́ comment tó ṣe sẹ́gbọ́ bc yẹn ọgbà ni o. ẹnì irọ́ lásán tó bá tún lọ tẹ̀ wọ́n náà lọ kí ẹnì orin gbé lórí ibu tí kò kángára ara rẹ lọ. jọ́jì ẹ̀yọ́ inú wa dùn ayé yìí kan náà ni ẹnu kan náà ni àrùn burúkú ni àrùn burúkú ni tó ẹ pé ọ̀gbọ́dọ̀ jọ ọ́ra ìjókòó lára rẹ̀ ọ̀nà tá a fi lè bọ́ lọ́wọ́ ọ̀rú àrùn yìí ni pé ìwọ máa sáré jẹ́ ni ọ̀nà àmẹ́ni èèyàn kí ni kí lèèyàn fẹ́ fún ọ tọ́lọ̀ wọn bọ̀ bá fún ọ wa ma bikum min ni'matin famin Allah gbogbo dẹ̀ra tẹ́lẹ̀ ti bẹ pẹ̀lú kálukú àdálófin Allahu rabbul alamin. tẹni tí wọn ń pariwo tó fẹ́ dé yẹn rẹ̀ ta ni fún náà ta ló gbé débẹ̀ Allah ta ni Allah. torí ẹ̀ tíyẹn bá lè bọ́ lọ́wọ́ ọlọ́ ààrẹ yìí báyìí ìyóò ní sinmi wàláhì nù gbèsè ayé òní dakó bàtà torí ẹni tí wọn àwọn tẹ́ ẹni tí wọn da kó bàtà fúnru wọn wọn sàdédé da kó bàtà wò bàtà rẹ ní ọ̀sán náà rẹ kò sí ní rẹ torí tó náà bá mọ̀ pé lọ bẹ́ẹ̀ dà ọgbà kò mọ̀ lọ débẹ̀ yóò kọ́ lẹ́sẹ̀ méjèèjì kọ́ ọ̀dà kùtù eléyìí àárẹ̀ burúkú ni wá ọ̀nà tó fi bọ́ lọ́wọ́ nínú àwọn àárẹ̀ ọkàn òun náà ni ká máa kánjú dájọ́ ká máa ṣèwádìí tábà ti gbé ọ̀rọ̀ wá bọ wọn àti gbọ́rọ̀ a ah, kò lè má rí bẹ́ẹ̀ kò lè má rí bẹ́ẹ̀ olórí ibu rẹ̀ mo ti rí bí ṣe ṣe tẹ́lẹ̀ náà ẹ ṣeun gan tẹ́ gbé wá tó sì gbà. ẹ wádìí ẹni tó gbọ́rọ̀ wá báyìí léṣe màláìka ẹni tẹ́ wá sọ̀rọ̀ rẹ̀ fún yín láìda kìí ṣàṣetán ó ṣeéṣe ó jẹ́ pé ẹni tó gbọ́rọ̀ wá yẹn ó fẹ́ sàǹfààní kan látara dídà àárín yín rú ni tí àárín yín bá dàrú lòun tó wá fi tóun wá hàn torí pé eléyìí òun lọ́jọ́ sáàpù nísìn láàrin yín sí ẹni tó fẹ́ dà àárín yín rú kò lè rọ́nà bá dọ́tọ̀ yín àfi tó bá yẹ eléyìí kú lọ́nà kò sì sí nǹkan tó lè fi rí yín mú bí kọ́sọ́kọ́ sọ̀rọ̀ yín láì dáa ẹ sì mọ kọ́mi èèyàn tí èèbá ṣe pé ẹni tọ́lọ́ wọn bá fún sòrò ó sòrò kó tó pé ẹnìkan wá sọ̀rọ̀ rẹ pé o sì mú báyìí o sojú báyìí o tiẹ̀ ní wọ́n gbà tí wọn náà nífẹ̀ẹ́ lọ bá lé kó tó di pé yọ wá tiẹ̀ mú ọgbà wo ti fẹ́ lọ mú gbà náà torí ẹ inú àárẹ̀ ọkàn burúkú yìí táwa ní irú rẹ bẹ́ẹ̀ sì ká máa ṣẹ̀ṣẹ̀ wádìí kékeré kan tí wọ́n wí bẹ́ẹ̀ tí wọ́n wí bẹ́ẹ̀. ẹ̀yin sì ti mọ̀ pé nù àlàáfíà bẹ́ẹ̀ ní ìsìn wọn gbọ́rọ̀ wa wọn lẹ́nu kan sọ báyìí sọ báyìí sọ báyìí gbogbooro àgbọ̀ ẹ̀ jókòó ẹ̀ sì pọ́n tì pé ńbọ̀ lẹ́wà bí báyìí sẹ́ẹ̀lì wà báyìí gbogbo ìtẹ́ bá fẹ́ náà ni ọ̀dọ̀ ẹ̀ máa bọ̀ tọ́ba sì di ya ní ìmọ̀ pé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ṣé kí ni ntọ́ sọ tuntun sọ pé ìdí ọmọ dòmìnì tẹ ẹ dákun ibo wọn ti ń tọ̀ nbí kò sí ìtọ̀ tọ̀ sára torí pé tẹ ẹ bá fún láyè kọ́ lọ tọ̀ yóò túlẹ̀ so ó ti hàn pé kí ló gbé wá báyìí irọ́ tẹ ẹ gbọ́dọ̀ máa kánjú dájọ́ ẹ gbọ́dọ̀ máa kánjú dájọ́ kẹ ẹ tó ṣèwádìí ká máa ṣèwádìí wọn aláfíà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan wàláhì ò ní mú yàn lọ́tà nígbà tí èso tà rẹ̀ o ní fẹ̀sùn kànyà nígbà tó o ní nǹkan tó o rí gbà nínú kó sọ pé mo sọ bẹ́ẹ̀ lóòótọ́ kí ló dé fi sọ bẹ́ẹ̀ ntí mo rò tí mo rò tí mo rò ní o èrò yín o iṣẹ́ tẹ́ ẹ sí ọ̀ràn lọ́wọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ àrùn èrò lọ́wọ́ ẹ mi a ń sọ bẹ́ẹ̀ ń mo sọ ẹ mọkàn gbọ́ náà ni ọkàn gbọ́ kí n sọ ọkàn yẹn méjèèjì lẹ kó ya ẹlẹ́ṣẹ̀ alábàárà o tún dẹrù ẹ wò mọláyé rẹ torí ẹ eléyìí bá a ṣe lè borí rẹ nu yóò sì máa mú káwùjọ ọwọ́ da ó wá nínú hadith eléyìí tí Imam Muslim gbé jáde anabi sallallahu alayhi wa sallam ó ní al-ajalatu mina shaytan wat kájú ìwà ń wára. àtọ̀dọ̀ àṣetán ló ti máa wá ká farabalẹ̀ sí gbogbo nǹkan atọ̀dọ̀ ọlọ́run ló ti máa wá torí ẹ ká ṣọ́ra fún ìwà ń wára ká gbọ́rọ̀ wá dá ìgbọ́rọ̀ wá ó sì ti bẹ̀rẹ̀ sí ní take action láì wádìí ọ̀pọ̀lọpọ̀ ló ti torí rẹ̀ ló ti fi fọ́ọ̀lì rẹ̀ tọkọ ìyàwó lẹ̀ tọrọ padà rí bẹ́ẹ̀ mọ́. ọ̀pọ̀lọpọ̀ ló ti torí rẹ̀ ló lé ọmọ dànù tọrọ padà rí bó ti ṣe gbọ́mọ ọ̀pọ̀lọpọ̀ ló ti torí rẹ̀ tọ́já kun ẹbí tọrọ rí bí wọ́n ti ṣe sọ fún un ó sì ti ba ìyá Yorùbá yìí jẹ́ àwọn fẹ́ràn kí wọ́n máa gbé ọ̀rọ̀ ká láì dáa bí Yorùbá ṣe wà nù náà ni máa bí ọ̀tẹ̀ ọ̀tẹ̀ pọ̀ láwùjọ Yorùbá táwọn bá gbọ́rọ̀ wọn ò ní ṣèwádìí parí ẹnì kó tún gbọ́ ẹlòmíì gbọ́ ẹlòmíì tó na gbọ́ òun ò ní pétọ bó lẹsẹ gbọ́ bó lọ sejó dodo òun náà ní wí òun kàn máa wò pé à òun ti ní informant tí wọn máa fún ní information òun ó tún di mú òun ó tún ta fẹ́ lòmíì ọ̀rọ̀ ẹyọ kan ẹni tó wá kọ́kọ́ sọ sọkúsọ tó kọ́kọ́ dá lẹ́yìn ongo mọbi tó rìn dé ma ẹ̀dá kùtà wá jọ gbẹ̀ndà kìyàmà wọlé sọ́ọ̀sì wọlọ́ta fún gbogbo wọn èèyàn ti wá pé one thousand níbo lọ́wọ́ fẹ́ gbégbà ó lọ fẹ́ gbígbà tó bá ti dọ̀gbìn dàlùkìyàm àwọn ikú ọ̀rọ̀ láì dá kí wọ́n ṣèwádìí àwọn ọmọ wọn mọ wọn mọ kùn lé ni pé à ní tí wí náà bẹ́ẹ̀ náà lórí bí ọba rí bẹ́ẹ̀ ibà ti bẹ́ńbì lánàá wọn ò ṣe sọ fún wa eléyìí báyìí ń ba o torí tásìrì bá lọ tú láyé gbogbo oúnjẹ wa ń gbà ó sì máa ń tú àṣírí níwájú gbogbo èèyàn ní gbangba alqiyama lọ́lọ́wọ́ tí wọ́n tú àṣírí rẹ gbogbo ń tẹ́ sọ lẹ́yìn ẹni ẹlẹ́ni bẹ́ẹ̀ ṣe bàjẹ́ gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ bó tùjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama látàrí àìní farabalẹ̀ àìwádìí lẹ́yìn náà kí tó wá sọ fún mi èmi gẹ́gẹ́ bíi tani débi tó yẹ ká sọ fún gbogbo ẹni tó bá gbẹ́jọ́ wá fún wa kí tó wá sọ fún mi èmi gẹ́gẹ́ bíi tani èmi gẹ́gẹ́ bíi adájọ́ kí tó wá sọ fún mi èmi gẹ́gẹ́ bíi bàbá rẹ̀ kí tó wá sọ fún mi èmi gẹ́gẹ́ bíi ìyá rẹ̀ ẹ mo rò pé kẹ́yìn náà mọ̀ ọ́ dà kí n mà kí n ṣe kí ni ń pa rẹ̀ jókòó ń bẹ̀ wọ́n á pè wá nísìnyí à ẹ dákun ẹ má ṣe bá ń bàbá sínú agbọ́dọ̀ fi kọ́ra o agbọ́dọ̀ fi kọ́ra tá a bá fẹ́ wọ́ná o kéèyàn máa yára kọ́ máa kùn lé bá ti wá sọ fún kọ́ máa ṣèwádìí ó burú da ìgbésí ayé yàn rú yóò sì bákan náà nínú àárẹ̀ ọkọ náà ni hubbul mal ìfẹ́ owó ìfẹ́ owó tani ọ̀fẹ́ràn owó kan náwó wọn ní ọ̀wà tọ́ bọ́ba ajẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé gbogbo wa làárẹ̀ <laughs> gbogbo wa làárẹ̀ ìgbájà ẹ̀rẹ́ lómi ní sí látàárọ̀ tó ti jáde kò tí ì wọlé dì kò sì ní wọlé pẹ̀lú ti ilé ìyàgò mẹ́wàá ó sì lè rí ó lè má rí ọlọ́run sì ti ròyìn wá gbogbo wa ó ní wa tuhibbuna al-mala hubban jamma ọlọ́ni ẹ fẹ́ràn owó nífẹ̀ẹ́ tó pọ̀ tọ́ ìfẹ́ owó yìí báyìí ó lé o gbogbo ìgbà tó bá fi lè rọ́nà jókòó sínú ọkàn èèyàn tíyẹn fi wá jẹ́ pé gbogbo relationship rẹ̀ pẹ̀lú àwọn tí ń bá ń bá ṣe owó náà ẹni tí ọba bá ṣe owó náà ni a ò burú ò burú wọ́n ní à kí ló dé tà ọlọ́dọ̀ lágbàá ah àti nínú tí ń láǹfààní owó kan lọ́dọ̀ rẹ̀ kí ni wọ́n fẹ́ wá lọ sọ́dọ̀ rẹ̀ à kí ló dé tà wọ́n á rí ọ̀pẹ̀lọ́ àgbà ah, mo táwọn jẹ́ pé bẹ́ẹ̀ láǹfààní owó wà fún mi ọjọ́ pé owó náà sá ni ni ó ti kọ́ ọba yẹn sí owó ni ò ẹni tí àrùn burúkú yìí bá ráyè jókòó lọ́kàn rẹ̀ yìí máa bọ burúkú ni yọ bọ ọkàn jẹ́ débi pé èèyàn oní máa kankan má ti wó lọ wọ́n máa fọlọ́ ǹbẹ́ kò ní gbọ́ owó yìí náà sàn owó sì lè dàpọ̀ pẹ̀lú ẹnìkan kíkọ́ bọ̀ rẹ̀ ọ̀sẹ̀ sọ ẹnìkan kó ló ń sọ àforíjì àforíjì máa yọ gbowó rẹ̀ náà so nítorí délé tó bá lè ráyè jókòó sọ́dọ̀ èèyàn sọ́sínú ọkàn èèyàn yóò mú yàn máa wá owó yìí lọ́nà tí ọ̀dà gbogbo ẹni tí fi owó bá ti ráyè jókòó sọ́kàn rẹ̀ burúkú yìí máa mú wọn wá owó lọ́nà tí ọ̀dà torí rẹ̀ lẹ́sìn máa gbọ́ tí wọ́n máa sọ pé ààbọ̀ ọkùnrin ọ̀tọ̀ àdí ọkùnrin òwúlò àwọn gbọ́dọ̀ gbogbo yìí ni wípé ọlọ́run ká tijú owó wọ́n máa sọ̀sọ́kúsọ ọlọ́run tijú gbọ́rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú lẹ́nu wọn so wọn máa wá wá ìdínú dábì gbogbo ẹnìkan fẹ́ ẹnìkan sẹ́só ẹnìkan jiyàn pé wọn kó àwọn ọmọ ọlọ́mọ wọn jí wọn gbé ẹnìkan wọn ní lọ sunu kóṣí fọ́sẹ̀ mẹ́ta ẹnìkan máa sunu máa máa máa ẹnìkan máa lọ lórí ọ tó túmọ̀ jẹ ó sì ké ó yóò sì jẹ ó máa rẹ́rìn nínú àti lò yóò sì máa rẹ́rìn túláàsì tó gbogbo ẹ̀ lórí pa àwọn owó yìí náà owó dáa ní kó lọ síbi kankan àbí ló kú tẹ́rí tó kó lọ síbi kankan àbẹ́ ẹ̀gbọ́n tí wọ́n máa sọ ni wọ́n làwọn ọmọ yìí sì ń jà sí dúkìá bàbá wọn tó filẹ̀ kí ni tùmọ̀ àwọn ń jà sí dúkìá bàbá wọn tó filẹ̀ ṣé tó bá ṣe pé lọ bàbá wọn filẹ̀ kò ní filẹ̀ akramakallah ò ń travel ń lọ kánò àwọn credentials rẹ àwọn document wọn ni kò kó wa fẹ́ lọ sí dàbí ọ̀ ń wáṣẹ́ àwọn agbàgbé rẹ̀ sí takindi gá nídìí ọkọ̀ gbàgbé rẹ̀ sí ibi tó ti fẹ́ wọkọ̀ tó ẹnìkan ti ń bọ sáwàdà rọ ọgbàgbé báàgì kalẹ̀ ẹ ti wá rìn ẹ wá dé kòtò ń lọ́wọ́ ń wo kálukú ń wo báàgì rẹ̀ bàbá mọ́tò ń wo mọ́tò ń wo gálọ́pù ẹ̀ bá ní wo báàgì wa tí ọ̀já bọ̀ èmi náà mọ̀ pé báàgì kò lé mbọlọ mọ́tò bá paaki bàbá ní bóyá mo ti gbé sẹ́yìn bàbá sí báàgì lẹ́yìn tọ́ba kú àhàn sí ọgbẹ́ mẹ́ta kí ní Lagos road lÓgbómọ̀ṣọ́ lọ́wọ́ ní bàbá kádàbí ìgbà tí mi ọ padà sí Ògbómọ̀ṣọ́ o kí ló dé tàtí fẹ́ẹ́ dé one over five one àní mi ò padà má padà àní mo gbàgbé báàgì sọ̀rọ̀ pé àfilẹ̀ ah, ọlọ́run pé lẹ́rù tó gbé lọ níbi kíni <laughs> torí pé láyé ń bí ẹni tí ń bẹ láyé láàyè kò lè máa wẹrù rẹ̀ ràn kó filẹ̀ amọ́tàbá ti kú sẹ́mi pé bàbá yẹn kú náà fi ká àwọn ọmọ rẹ̀ ń jà sí dúkìá tó filẹ̀ ìbá ṣe kú lọ bàbá wọn filẹ̀ ìbá ti filẹ̀ tó ń torí di eléyìí báyìí owó ilé ayé yìí báyìí kí n ṣe owó tà ní mú lọ síbi kankan ṣe náà lọ́wọ́ ayé ká máa wá gba gbogbo ọ̀nà burúkú tẹlomi fi wá owó débi tí ọ̀dà ó lò ń wá owó títí délé o tó ń bá mọ tó ń gbà délé o gan fẹ́ wọ̀ bẹ̀ ilé àṣetọ́ nìkan wọ owó débẹ̀ tóbi tóbi ṣẹlẹ̀ láwọn alùpàá bíi Tanzania kankan ní ìsìn àwọn àfihàn ò lè rìn mọ́ tí àfin bá fi lè rìn títí wọn rà wọn ẹsẹ̀ owó wọn ẹsẹ̀ wọn ni ah, owó nù owó ní rìn lọ lórí káàsà owó burúkú yìí ńgbà tí owó jókòó wọn burúkú náwọn àyè kan nílé ayé náà wọn ò lè rìn wọ́n bá gbé igbá ẹ̀yìn rẹ̀ igbá ẹ̀yìn ta ni èèyàn mọ́ ni ìgbẹ́ bọ́ra ni <laughs> so subhanallah so eléyìí ìfẹ́kùfẹ́ owó ló mú àwọn èèyàn débẹ̀ ńlọ bá wọn débi wípé wọn ò tiẹ̀ mọ̀ èèyàn léèyàn kò sí tí wọn ò lè fi gúnṣẹ́ owó náà ni wọ́n ń wà ẹ̀yìn kétírìn kétírìn àǹkílẹ̀ ń pè tán àwọn bàbá kétìrìn àtàwọn tó ń bá wọn dáná oúnjẹ àtàwọn màmá tí ń bá wọn dáná oúnjẹ wọ́n rí mẹ́wàá látàrí ìfẹ́kùfẹ́ owó yìí àwọn tí wọ́n kó tó ń sọ rédíò kó ara wọ́n sì wáá ṣe interview fáwọn èèyàn gbòòrò fáwọn ń wá àwọn tó mọ iná dá tó ní certificate wọ́n tún ṣe competition fún wọn bẹ́ẹ̀ àwọn tó gbapò wájú wájú á kó wọn jọ wọn fún wọn lẹ́bùn wọn ni wọn lọ bá wọn dáná torí pé àjọyọ̀ kan wà táwọn fẹsẹ àwọn ẹni ńláńlá làwọn fẹ́ pè wọn á kó wọn lọ lé kanu gbó tọ́jú pé ẹnìkan nu ò lè dáná abẹ mọ́ so wọn wá ní wọn lọ máa dáná akramakumullah ó wá jẹ pààtì àríyàn wọn ń gbé jáde ìtani apani àyàní téèyàn wọn á yọ ìbọn sí wọn tó bí ìyá rẹ dánú ikú ké àbíkọ sọ gbogbo fóònù ẹ kó ó kúkú kí ni dálẹ̀ wọn á fi ẹran ara èèyàn wọn á fi ń dáná wọn fi ń dáná wọn bá jẹ ẹnu kúlà wọn tún gbé lọ sílùú kàmí tó ti ṣàjọyọ̀ wọn tún á ní ẹ̀yin náà gbọ́dọ̀ tọ́wò ń bẹ ìyá tó ṣe bẹ tí ò lè jẹ ń bẹ má pa wá ẹ dákun kí ló bí gbogbo eléyìí náà ṣé bó wọlé ayé yìí náà ni àtàgbára nígbà tí ìfẹ́ burúkú owó bá ti jókòó sínú ọkà àwọn èèyàn àbáwọn èyí tí wọ́n lọ bá wọn dáná náà àwọn kékeré yìí náà ni wọ́n lọ bá wọn dáná lé tó wá dáná àwọn eléyìí kò sẹ́rìn yẹn làwọn sì tó wá sẹ́rìn màálù ṣe gbogbo ẹ̀ ṣe gbogbo ẹ̀ tán wọ́n wá yọ ìbọn sí àwọn ẹni tí ń dáná pé ọya ẹgbàá apá èèyàn apá èèyàn wọn á fún wọn wọn á ní kí wọn fi ro gbogbo ẹran tí wọn sì ń wọ baba alátẹnu jẹ wọn ti ń ṣàjọyọ̀ ti ń jatọ láti bẹ́ẹ̀ yóò sì tu wa mọgbọmọ yà kíní kan tójúbọlé ẹran lé núrù. ọ̀pọ̀lọpọ̀ ẹjẹkújẹ ni wọ́n ń jẹ o apẹ èèyàn wa ni wọ́n fi ro gbogbo ọbẹ̀ wọn kí ni wọ́n fi ń wá náà ṣé bó wòyí náà ni gbòǹwò kò àbí ìtọ́ dáná oúnjẹ tán fáwọn èèyàn dojúmọ́ fún wọn gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ wá jẹun lẹ́ẹ̀kan lọ́sẹ̀ náà gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ àṣírí wa tù àṣé ìtọ́ rẹ̀ wọ́n ń sè mọ́ jẹ fún wa ìtọ́ èèyàn bá torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ lọ ṣọ́ra èèyàn gbọ́dọ̀ lọ ṣọ́ra gbogbo àwọn alátẹnujẹ pàápàá àwọn èèyàn kan bẹnu kọ́ńtò wọn ẹ̀ sì bí wọn jẹun rí ni láti gbọ́ pàjọ ọ̀gá wa pàpàpàpàpà pé kí ni. àṣírí wa tú pé ìtọ̀ ìtọ̀ ẹni tí ń pè wọ́n wọ́n ń sè mú jẹ fún wa jẹ lọ́sọ̀ọ̀sẹ̀. ṣebí lórí owó fòlẹ́ ayé yìí náà gbé wọn kó lọ gbé ni wọn kó lọ ẹ múra sí ẹ bọ́ lọ́n padì. bákan náà nínú àrùn ọkàn. òun náà ni àrùn burúkú tí í máa bẹ nínú ọkàn tí í máa mú kéèyàn máa jàjàngbìlà àrùn burúkú tí ọkàn tí máa mú kéèyàn máa jàjàngbìlà fún ìlànà kan láì tiẹ̀ jẹ́ pé yẹn tiẹ̀ máa bò ní ìlànà náà rí gánà rí ní ìsìn wọ́n sọ pé alùsùn náà ni ọ nǹkan ti wá wà nù ọkàn rẹ pé. anything tí o bá ti ṣe súnà bọ́lá ìranù àwọn àwọn àwọn tí wọ́n ti ṣe ọmọ náà ni wọ́n ìrégbè kíní kan ọ̀dà kò burú kí ni súnà nǹkan náà yìí kò mọ kankan tí wọ́n pè súnà I I only know that súnà sálọ́nà kíní kan máa fún wa details nípa nǹkan báyìí kí ni súnà nípa nǹkan báyìí kí ni súnà nípa nǹkan báyìí kí ni súnà àrùn burúkú ni nínú ọkàn nítorí pé tí wọ́n bá fẹ́ jẹ́ ni tí ó wà justice ọkọkọ wá mà nípa súnà dáadáa náà ma apply rẹ nù gbèsè ayé rẹ̀ dáadáa ọ̀wọ́n ń rẹ rẹ̀ sọmọ kọ́ ọmọ tó ń dìfẹ́ǹdì sọmọ kẹta máa ní kí wọn náà ọmọ tó sọ kéde pé ti wò ó ipe níta ẹ̀sìn lọ́nà so kọ́ wá wà nù ọkàn rẹ pé gbogbo tó bá ti oppose rẹ ni wá bí ọ pé tell us about the details of what you are doing and what you sẹ́wọ̀n kí bẹ́ẹ̀ náà làwọn èèyàn míì náà àwọn èèyàn míì dẹ̀ ń bù bẹ́ẹ̀ náà làwọn náà ó ń tọ̀ríkọ̀ Tìjàníyà òun náà yọ ọmọ ogun tí ìbá ti ṣe tọ̀ríkọ̀ Tìjàní Mọ̀lánà Amadu Tìjàní ẹnìkan fẹ́ sọ pé ní ti ń ṣe ọ̀dà ó ń tọ̀n fẹ́ sórí ibú ni sẹ́mi pé ẹ bá kí wọ́n á ní tọ̀ríkọ̀ Tìjàní àwọn ṣéwù ni ẹ lọ bí bẹ́ẹ̀ làwọn ṣíà àti àti bá ru wọn pàdé rí tí wọ́n máa wá sí Madina kó àwọn wá ṣe ziyara tó yẹ pé wọ́n gbogbo wọn wọ́n lè kó láwà ní orí wọ́n lè kó gbogbo orí yóò sì máa pè àwọn èèyàn pé ẹ̀yin náà di ṣíà ẹ̀yin náà di ṣíà ẹ̀yin náà ní kọ̀rọ̀ ni o so àmọ́ gbàtẹ́ bá tó kó pẹ̀lú ẹ̀ tó bá sọ pé kí ni ṣíà náà pè tọ̀ ẹ jẹ́ káwọn pe mọ̀ọ́lá àwọn wa ah, ah, mọ̀ọ́lá yín ó sì ní ká ṣe nǹkan tí wọ́n náà mọ̀ pa rẹ̀ so bẹ́ẹ̀ lẹ́ẹ̀rí àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ẹnìjọ́ wàá pè ọ́ náà nísìnyí ibi kò di tẹ̀blé ẹ̀rí pé wọ́n sọ pé wọ́n mọ̀ ti jẹ́ tẹ̀blé àmọ́ àwọn afá àwọn ń kọ́ wọ́n sọ pé kíní ẹ̀já lọ sọ́dọ̀ mọ̀ọ́lá ẹni tí ó ní kó di tọ̀rí kọ́ kàdíríyà sẹ́mi pé bọ́ọ̀ ní ó ṣe pè ọ́ nù ẹni tí ó ń fẹ́ kó di Ikhwanul Muslimin yóò ṣe pè ọ́ nù nígbà tọ́rọ̀ bá dójú rẹ̀ yóò ní kẹ́ wá bá wọn ṣe wò àwọn sọ ẹ́ rí i pé àrùn ọkàn yẹn ọ̀pọ̀ pẹ̀lú àwọn èèyàn àbí ọ̀pọ̀ ọ̀pọ̀ because at the end of the day wọ́n rí fẹ́ ààrẹ lọ sọ́dọ̀ èèyàn kan yìí kí ló ní tẹ̀yìn ọ̀mọ́ ń pa tẹ̀ ń pè yàn lọ sídìí rẹ̀ tẹ̀ sì ń jà fún. tó bẹ́ẹ̀ náà ẹlòmíràn pé odi màlìkí tó di màlìkí bóòlù sí fẹ́ẹ́ sin lọ. a mà á lè sin lọ kí ni màlìkí ń gan ọ àwọn fúkọ àwọn òní àwọn fúkọ àwọn òní ọmọ lẹ́yìn o kọ́ alukoro alukoro tí ọmọ ti ń fún subahánàlá so gbogbo ilé rí lára àwọn èèyàn àjẹ́ pé kákọ́kọ́ wá mọ̀ káwa náà sì máa apply rẹ̀ àsìkò tẹ́mi bá fẹ́ pè yẹn sídìí rẹ̀ yóò easy fún mi torí pé ohun tí mò ń ṣe náà ni ohun tí mo sì máa ń pa rẹ̀ ni o ò lè bá mi o lè bá mi lójijì kó a ní kí n ṣàlàyé rẹ̀ jọ kò sọ lásìkò máa gbọ́ so eléyìí túmọ̀ sí wípé nínú àrùn ọkàn náà ká bẹ́wù lẹ̀ ká máa defend nǹkan kan táwọn onímọ̀ nípa rẹ̀ táà nímọ̀ nípa rẹ̀ so mo lè máa ṣe mo lè máa tẹ̀lé bọ́tí ní bẹ́ẹ̀ wulẹ̀ nígbà tí n tí ní ma nípa rẹ̀ tẹ́lẹ̀ kí wọ́n á ní kí ló dé tí wọ́n fi ń ṣe bá gbé à ah, ní tí mò ń ṣe yìí tó o bá fẹ́ máa ń parẹ́ kálọ̀ dọ́ lágbájá sọ̀rọ̀ pé máa ń máa jà fún ń bẹ́ẹ̀ wulẹ̀ ká máa lura wa fún nǹkan tí èmi ò mọ̀ nípa rẹ̀ òpó ó ṣe pè òpó ó ṣe pèpè wà á pèpè lọ́sídìí rẹ̀ tó ń ti kó tí ì nímà nípa rẹ̀ ṣùgbọ́n òní bẹ́ẹ̀ wulẹ̀ kẹ́ máa wá lura yín torí pé ńgbà tó bá fẹ́ bá yín parí ìjà ní tí wọ́n ń wí kí ni náà rí sọmọ pé ó gbé ẹja lọ pàfà ó mọ̀ ń parẹ́ tẹ́lẹ̀ náà lẹ́nu lura yín sọ eléyìí jẹba bákan náà nínú àwọn ohun tí àṣetọ́ni tún máa ń lò àwọn tó láti fún wọn. bákan nínú àrùn ọkàn òun náà ni nǹkan tí máa ń bẹ lọ́kàn àwọn èèyàn tí wọ́n máa tìyàn yín pé tàtí ẹ̀ lọ́lọ́ǹgà náà rí bó lọ́lọ́ǹgà náà rí tó lójú ni bó lójú rẹ̀ rí ṣé máa rìn lọ́ọ̀bì kan ni bó ní ṣé máa rìn tó bá jókòó ṣé ṣé ṣé ṣé máa ṣé máa fẹ̀yìn tì tí fẹ̀yìn tì tó máa ti rí irú rẹ̀ lọ́kàn àrùn burúkú ni ọkàn ní sì máa gbé wá ọ̀nà láti borí ẹ̀ tí o bá ṣọ́ra èèyàn padà di kèfèrí ni torí kò sí bí ọpọlọ wa ti ṣe lè ronú tó lè dédi mímọ bó o ní pàápàá ọlọ́run ọba ti ṣe rí torí rẹ̀ àní máa ronú nípa báwo ni pàápàá ọlọ́run ọba ti ṣe rí ṣùgbọ́n a máa ronú nípa àwọn àmì ọlọ́run tọ́lọ́run ọba dá máa wo sánmà kó fi mọ ọlọ́run máa wo lẹ́kọ̀ọ́ fi mọ́ lọ́run máa wo àwọn ewéko tó náà dáko fi mọ́ lọ́run máa wo òjò tó náà bá rọ̀ kó fi mọ́ lọ́run máa wo orúkún tó náà bá mú jáde láti inú lẹ́kọ̀ọ́ fi mọ́ lọ́run wọ́n fi àǹfó sì àfàlẹ́ àdúgbò sì rùn tó ju èsì pọ́fọ́ káwòra wa náà wò ká fi mọ́ lọ́run àmọ́ kí wá sí pọ́ máa ronú pé ta ló lọ́n ń bò lọ bẹ̀rẹ̀ ó dá ta ní kò ní bàbá kò ní màmá ah, ah, how comes ó ní nǹkan sí wá wà sẹ̀mọ̀ kẹ́lómi wọ́n máa tanra rẹ̀ jẹ́ ẹ̀ wọ́n philosophize rẹ̀ ní wọ́n philosophize kọ́ tó fi di káfíríláìsì àbí kò sọ fún wa pé yadullahi fawqa aydihim ọlọ́wọ́n bá ní ọwọ́ ń bẹ lórí àwọn ọwọ́ wọn yọ ọwọ́ ọlọ́run bó olùsè fẹ́ rí tí ọwọ́ yẹn náà yóò ní ká márùn ní àbí báwo ẹ̀ tó náà látẹlẹwọ́nu ẹ̀ òdi ọwọ́ tí wọ́n á kọlà síbẹ̀ náà àbí wọ́n á ah! mo rò pé yé wa ọ gbọ́dọ̀ ronú gbogbo eléyìí torí pé tó kullu shay'in halikun illa wajha gbogbo nǹkan ni wọ́n parun àfojú ọlọ́run wọ́n gbọ́dọ̀ máa ronú pé ojú ọlọ́run bó ló ṣe wá rí ṣé ẹ̀kẹ́ wà mbẹ́ ọ̀dà sétí wà mbẹ́ ọ̀dà ságbọ̀n náà wà mbẹ́ a'udhu billah. tí màá fi wá sínú ọkọ̀ ọlọ́run tilẹ̀ kúrẹ́ kúkìnì kí ló wá ṣe tán burúkú yìí wọ́n bọ̀ tọ́ bá bọ́nà rẹ̀. so ó ní sinmi ó ní sinmi àmọ́ tó bá tẹ òkúnlẹ̀ fún tó ní ok yes ó yẹ kí wọ́n sẹ́ńsẹ̀ náà náà ó yẹ kí wọ́n sẹ́ńsẹ̀ wá òkú sí how comes ah Sense kìnnì ntí ò sí sẹ́ǹsì how will you sense it? so gbogbo bẹ àrùn ọkàn burúkú ni téèyàn gbọ́dọ̀ tilẹ̀kùn rẹ̀ bákan náà nínú àrùn ọkàn burúkú onírìnkẹ́ wọn máa ro aburú sáwọn mùsùlùmí gbogbo gbà bẹ́ẹ̀ sẹ́ wọ́n o wọ́n fẹ́ kú ònu o oníbàáwí o bẹ́ẹ̀ sẹ́ wo ti ń bọ̀ wọ́n fẹ́ bá tó ń jẹ́ ni o bẹ́ẹ̀ sẹ́ wo ti ń bọ̀ inú rẹ̀ òdùn o bẹ́ẹ̀ sẹ́ wo ẹni tí inú rẹ̀ òdùn sí ní tó ṣe ọgàn bó ni wọ́n sì fẹ́ mà tó fi wọn sọ pé inú rẹ̀ òdùn inú rẹ̀ òdùn wa ṣé tiẹ̀ dùn ajẹ́ tiẹ̀ ni òdùn tó fi wò pé tiẹ̀ òtún torí pé ìdásá àfẹ́rẹ́lẹ̀ lọ́rù ìsá àdùnnú o nígbà tí sọ owó èèyàn náà bá ti da èrò rẹ̀ ńkọ́ èrò rẹ̀ ò ní dá sọ́mọlá kejì ká máa ro àìdá sọ́mọlá kejì wa ń bẹ́ẹ̀ nú àrùn ọkàn burúkú o ti ròyìn pé o ti ròyìn pé ìwọ ló mìn kò mìn rẹ torí tó bá mìn rẹ kò bá sọ ẹnìkan pòwé lẹ́gbẹ̀ẹ́ rẹ ọwọ àná o ti rò pé ìwọ ló mìn ọkàn lọ fọ létí ni sọdakọ rẹ ni kò gbọdọ̀ tún sọ̀rọ̀ màgbà tí wọ́n ti wà láyé so o tún wá ń ro àìdá sí i o tún wá o tún wá o tún wá ṣiṣẹ́ tọ̀ o tún gba létí sọ̀rọ̀ tó bá ṣe bẹ́ẹ̀ onítọ̀hún iná àrùn ọkàn burúkú ni o tí bá sì ń bá yẹn jà ò ní lẹ́nìkan lọ́rẹ̀ ò ní lẹ́nìkan lọ́rẹ̀ torí pé gbogbo yẹn ló ro àìdá sí gbogbo wọn ló ro àìdá sí ta ló tún wá kù kò sẹ́ni tí wọ́n sẹ̀kù irú rẹ̀ sì ń bọ́ pọ̀lọpọ̀ ọjà irú rẹ̀ ń bọ́ pọ̀lọpọ̀ ọjà kò sí trust láàrin rẹ̀ àti ìyàwó mọ́ kò sí trust láàrin rẹ̀ àtàwọn ọmọ kò sí trust láàrin rẹ̀ àtàwọn òbí rẹ̀ kò sí trust ní ìsìn àtúrámùkúmùlà ẹnìkan ní òun fẹ́ gbọ́ ọ lálejò kọ́ wá sínú ilé òun ẹnjọ́ ń gbá àwọn ẹjọ́ alhamis ó ti wá sí oúnjẹ ìyàwó rẹ̀ láti ọ̀sán ni ìyàwó ló ti kò máṣẹ́ wọ́n ro kà wọ́n tún gúnyán àmì tí ó wù ọ jẹ ń bẹ wọ́n tún ṣe ráìsì wọ́n ṣe wà lọ́tọ̀ wọ́n tún se dòdò wọ́n tún ṣe gbá wọ́n tún ṣe àgógó lẹkún wọ́n tún kó oríṣiríṣi fúrúùtù wọ́n kó kalẹ̀ wọ́n á ní tọ akramakumullah ẹ jẹun bàbá ti ń wò pé ṣèṣe kọ fẹ́ pọ <laughs> bí Yorùbá lẹfù ó ti máa wò pé ńgbà oníkùn wọn wá jẹ wọ́n fẹ́ pa ọ̀nà fẹ́ ba tó ń jẹ́ sọ̀yà àgbẹ̀ um, ìwọ ni ọkọ̀kọ̀ jẹ abọ́gbọ̀ hasan ọ̀yà máa jẹ ìwọ ló ń lé fa lónìí ìwọ ni kọ́kọ́ máa jẹ náà la ilaha illallah sẹ́mi pé ńgbà títí ọwọ́ tí ò da èrò rẹ̀ náà kọ́ kò lè da sọ́mọ làkejì òun máa ṣerú ẹ̀ lẹ́gbẹ́ látàrí kó ní káwọn èèyàn wá jẹun ó lè fẹ́ ba tiwọn jẹ́ òun àwọn òbí tí wọ́n bá kọ́kọ́ jẹ bí oúnjẹ tán gbé lọ fẹ́ lẹ́wọ̀n wípé ìwọ ni ọkọ́kọ́ jẹ́ torí kọ́ má jẹ́ pé poison la gbé wá fún kó lè bá a fú bí ìwọ náà jẹ́ kó jókòó náà kọ́ bá jókòó bí ìṣẹ́jú mẹ́wàá tí nǹkan kan ò ṣe ni wọ́n tún wá gbà fẹ́ nìkan bí bẹ́ẹ̀ ni wọ́n á ṣe fún wọn náà pé ìwọ ni ọkọ́kọ́ jẹ́ bàbá ńlé kọ́kọ́ jẹ́ kárì. La ilaha illallah èròkèrò ni tí ò sì dáa èròkèrò ni tí ò dáa bákan náà èèyàn á sọ fún ẹ wípé òun àtìyàwó òun àwọn ní gbólóhùn asọ àwọn ní gbólóhùn asọ ó sì ń dámọ̀ràn pé tọ̀ báyìí báyìí ní kẹ̀sì lérò tèmi o tẹ̀ bá ṣe bẹ́ẹ̀ insha Allah gbólóhùn asọ yẹn ọ̀tàn. ni wọ́n bá lọ́ bá ń rò sí pé ọ̀fẹ́ kọ̀ kọ̀yàwó rẹ lẹ̀ ni ọ̀fẹ́ dalé rẹ rú ni ẹni tí ń kọ́ pé má rẹ lẹ̀ báyìí báyìí ni kò ṣe o táàrin yóò fi da lọ́ bá ní à eléyìí ẹ̀yìn agúnmọ̀ ni ń sì ń fẹ́ kí n kọ̀yàwó mi lẹ̀ njó mọ sọ fún ọ pé kọ̀ kọ̀yàwó mi lẹ̀ ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe sọ̀rùn ẹ̀ mọ̀ pé à. èròkèrò nu sáwọn ọmọ mùsùlùmí torí àwọn sọ pé mọ́mìnì kì í rọ aburú sí mùsùlùmí mùnáfìkì òun ló máa rọ aburú sí mùsùlùmí torí ẹ̀ tó bá ti rí pé ń bẹ nù ọkàn rẹ kó ń ro aburú sáwọn mùsùlùmí gbogbo gbà mà yí pé kí ni dọ̀ọ́lá mu fíkà nífà fíkà nífà ìjẹ́ múnafìkì ń bẹ lára rẹ máa ro dáadáa sọ ọmọ mùsùlùmí jẹ́ kí o ṣe àìdá sí ọ kó o tó gbà kó o ṣe àìdá sí ọ kótó di kó ṣe àìdá sí ọ wọ́n sọ kó ṣe kíni yóò ṣe àìdá sí ọ torí kó lè bá filé ayé lẹ̀ lálàáfíà kí iye èèyàn tí ó di ọ̀hún jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù pọ̀ ṣàbòsí sáwọn kún lè bá a dínkù. bákan náà nínú àwọn nǹkan eléyìí tó ṣe é pé ó yẹ kí èèyàn fún òun náà ní kí èèyàn jọra rẹ lójú nínú àrùn ọkàn ni ìjọra ẹni lójú ìgbéraga gbogbo èèyàn yòókù wọn ò tó mí ìdí òun a'udhu billahi minash shaitani rajim àárẹ̀ ọkàn burúkú ni tí sì máa bá tèèyàn jẹ́ ń tutù tó di gbígbẹ torí pé gbogbo ẹni tí máa ti máa wúra rẹ̀ tí ń wò kó nìkan ló ń dáa kó sẹ́lómi mà ó ló ń bẹ ẹnìkan mọ̀ kankan ìjọra ẹni àárẹ̀ ọkàn burúkú tó tó kọfẹ́ sí i máa jẹ́ kéèyàn fọ ara rẹ̀ bàtà ara rẹ̀ jẹ́ ìsì máa jẹ́ kéèyàn fọ ara rẹ̀ dá ara rẹ̀ sẹ́nu bóòlù tó tẹ́nìkan tó kí lọ jẹ́ tẹ́nìkan jẹ́ ọ̀rọ̀ pé tó tẹ́nìkan tó rí nǹkan ó tún kí ni kan náà náà rí wàláì kò sí. ìdínú tó fi jẹ́ pé even léde lárúbáwá at-takabbur ay bi ma'na innaka lasta bi kabir wa innama tusayyiru nafsaka kabiran kibran wa 'ujban pé ìsèntó ìsèntó tóbi ṣùgbọ́n fẹ́ sọ̀rọ̀ àrẹ́dẹ́ntó tóbi ni kí la yóò bá ìgbéraga ìyẹn nípa ara wọn ga ṣùgbọ́n fẹ́ gbéga lọ́nà àbòsí kéèyàn jọra rẹ̀ lójú nígbà tó lọ ọsẹ déèyàn míì ìwà burúkú ni o ìwà burúkú ni kullukum li Adam wa Adamu min turab la fadla li arabiyyin ala a'jamiyyin wala li a'jamiyyin ala arabiyyin illa bit taqwa gbogbo yẹn ọmọ anabi adama ni atari erùpẹ̀ lọ́lọ́run ti dá anabi adama ọlá kan ò sí fún larubawa lórí ẹni tí èsì larubawa abẹ́ni tí èsì larubawa lórí larubawa nǹkan kan tó lè mú yín jura yín lọ náà nípa ẹ̀ ọ̀lọ́ ẹjẹ́ amukónú wa àrùn ọkàn burúkú ni tí máa ba tèèyàn jẹ ìgbéraga ó sì dájú pé ìrìn àtòhun àti parun ni sísẹ̀ntẹ̀lé ni tọkàn bá ti lè bẹ̀rẹ̀ èkejì ni ọgbà kù ìparun òun ni máa gbá yìí má ìgbéraga lọ́wọ́ tí ìgbéraga bá ti wà ìparun náà ni ọgbẹ̀yìn rẹ̀ máa rántí bàbá onígbèraga àti yọ̀ǹgbèraga gbogbo gbà igbe ìwọ ọmọ máa ya ó yẹ kó o múgbẹ́ kúrò lọ́rọ̀ rẹ̀ ìnìgbèraga fi pé èwọ tó tóbi tóbi tóbi débi pé èyí àgbò tí máa rùn ó ti ìnìgbèraga fi àmọ́ wọn tó o lè fi bẹ́ẹ̀ ìgbẹ́ rẹ sí bọ́tà fún búrẹ́dì kọ́ ọmọ akóla bí ajá kí á nì tó máa gbéraga rẹ náà wọ́n ti gbẹ̀ ń gbọ̀n tẹ́nìkan sì wà ń tọ́ílẹ́tì tó ń sásókè tó ń sásódò tó ń ṣe sọ̀fà mọ́rú wa ń bẹ̀ pé kò ní jáde ní kò ní jáde ní ó ti ti jáde lájẹ kàn. bàbá ń gbéraga wọ́n tó so tí o túlẹ̀ kí káwọn èèyàn máa mọ̀ pé wọ́n ló so yáà ní gbéraga irọ́ lásìọ̀ ọjọ́ rẹ lójú lórí kíni tí wọn bá sọ̀rọ̀ wọn ò má sọ àfiwọ tí wọn bá rìn wọn ò má rìn àfiwọ tí wọn bá jókòó wọn ò má jókòó àfiwọ tí wọn bá rìn à ah, wọn ò má rìn àti àfiwọ you are the best of the best not knowing that you are the poor of the poorest ìrọlásì torí pé o lè dá màkàkà náà níwọ̀nba ṣùgbọ́n gbàtí gbẹdàgà bá ti wà ó ti di kí ni ìrọlásì. ó ṣubú pátápátá korongodo ni àfìràwọn náà sàjà má kankan náà ṣùgbọ́n gbà tó ti ṣe gbéra ọba ó sì fi wọlé kúrúkú báyìí torí ẹ ṣọ́ra fún o gbogbo àwọn àárẹ̀ tá a wá wí báyìí eléyìí jẹ́ díẹ̀ nínú wọn àwọn àárẹ̀ burúkú ni kò tá a fi mú àwọn àárẹ̀ yìí kúrò lọ́kàn àyàfi ká máa ṣe wọn. ìtọ́jú pósí tiwọn ni ló lè tì wọ́n dànù kúrò lọ́kàn wa tá a bá ti wá rí wọn ti dànù kúrò lọ́kàn wa àjẹ́ ìgbé káwá pọ̀ nírántí ọlọ́run ẹni tó bá ti ń ṣe díkìrì lọ́pọ̀lọpọ̀ tó mójútó ìbàdàtì rẹ̀ lójú méjèèjì táhàn rẹ̀ tí ó sì yẹ tí ó gbò níbi ìrántí ọlọ́run ó súnmọ́ kó ní padà wá borí gbogbo orú àwọn àrùn kárùn yìí báyìí. ọwá nínú hadith látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ife nbẹ nù àdúrà tá anabi máa ń ṣe ike yá muqallibal qulub thabbit qulubana ala dinik yá musarrifal qulub sarrif qalbana ila ta'atik rawahu imaamu muslim pé wọ́n lọ́wọ́ bá wọn náà lọ́ba tí máa yí ọkàn padà ìwọ ọlọ́run fọkàn wa rinlẹ̀ lórí ẹ̀sìn rẹ ìwọ ọlọ́run ìwọ tí máa sẹ́rí ọkàn sẹ́rí ọkàn wa lọ sí di títẹ̀lé tiẹ̀. níparí ọkàn pín sọ́nà mẹ́ta ọkàn oríṣi mẹta ni ọkàn kan wà nípa dáadáa tàìdáa tọkàn máa pín yàn lọ sídìí rẹ̀ wọn lóríṣi mẹ́ta lọkàn pín sí ọkàn alákọ̀ọ́kọ́ òun náà lọkàn tó kún fún ìpáyà Ọlọ́run ọkàn tó kún fún ìpáyà Ọlọ́run tẹni tó wá ní ọkàn yìí náà tí ń tún rèé tí ń tọ́jú rẹ̀ lójoojúmọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rántí Ọlọ́run ọkàn yìí ti kún fún payọ Ọlọ́run tẹ́lẹ̀ náà ẹni tó ní ó ń rè ó ń tọ́jú rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrántí Ọlọ́run ó tún wá ń ṣe ìtọ́jú rẹ̀ ní gbogbo ìgbà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wárí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìwárí eléyìí jẹ́ ọkàn alákọ̀ọ́kọ́ ọkàn ẹlẹ́ẹ̀kejì òun náà lọ́kàn abú ọkàn tó kún fún ìfẹ́kùfẹ́ burúkú ọkàn tó kún fún àwọn aburú àti ìdọ̀tí tọ́ ikú gbogbo aburú gbogbo wà tí ọ̀dà ló kọ́nà rẹ̀ gbogbo bí nǹkan ṣe burú tí ò ní da ni máa gbogbo ńtọ́ takotọ́ lọ́ọ̀ ni máa wù irú ọkàn báyìí òun lọ́kàn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta òun náà tó ṣe é gbé táì dá bá ti lè táì bẹ́ẹ̀ ni dáadáa ni wọ́n máa bá ìdá yẹn táì dá bá ti lè ikpe kó mú ìjọba wùnú méjèèjì sẹmọ kọkàn ti ṣiṣẹ tiẹ nígbà tá ìdá wọbẹ dáadáa ń bàjá ẹni tó wá lọkàn lókù nísìn kọsẹsẹ tó bá wù nínú ẹ báwo lọkàn tiẹ ṣe rí nu mẹ́tẹ̀ẹ̀ta tí ọkàn tó kún fún ìpáyọ Ọlọ́run tí sì máa pè ní lọsídìí káṣí tọlọ tí sì máa hu àwọn àwárí ńlọkàn tiẹ àwọkàn burúkú tó kún fàyídá tó ṣe pé gbogbo ń tọ́ bá takò tọlọ ní máa wù. tí èpè ní ìlọsídìí kà sí dáadáa bíi ti wùlé òkèrè mà àbí ọkàn tiẹ̀ ọkàn kani tó ṣe é ti wọ ọbẹ olùpẹni lọsídìí dáadáa yóò sì wáá bá wọn àwọn àjọ wọjàkájì pọ wá kù sọ́wọ́ rẹ wọ mú kan nínú àwọn méjèèjì Ọlọ́run kó tún ọkàn yẹn mi pẹ̀lú tí ń gbà wá là níbi àbúrò ọkàn wa ọba tí sì fi ìtọ́rẹ́ wà jù nínú rẹ̀ sí wa wò subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu